وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة هذا فون الله أبا الله في يوتو في عنوة سوا كوني وني أجو كان دلوغو سون ذو القعدة وتنتاتي فو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أني تزواج نينو كتاب الشمائل المحمدية eléyìí tí a <clears throat> ń ṣe àtúnyẹ̀wò rẹ̀ ibi tí a bá tíra náà dé òun náà ni ọ̀rọ̀ tí ń sọ nípa ẹsẹ̀ tó lọ mú fún wọn. sọ bí ta bọ́rọ̀ náà dé òun náà lọ̀rọ̀ nípa ẹkún òjíṣẹ́ ọlọ́run báàbù mọ̀já àfi ìbùkà ìrọ̀sùlélàhí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó wá nípa ẹkún tí òjíṣẹ́ ọlọ́run ọba máa ń sùn àríkpá sọ fún wa ní ìjẹjọ pé àwa máa ń sunkún èèyàn sì lànàbì ní òun náà sunkún lọ́jọ́ ayé rẹ̀ ṣùgbọ́n ẹkún wo ni ànàbì sùn sallallahu alayhi wa sallam awé hadithi bíi meji ni ìjẹjọ àkọ́kọ́ hadithi tá a sọ ní hadithi abdullahi ibn shikhir tọ́lọ́n lọ bá òjíṣẹ́ ọlọ́run bíi tó ti ń kírun ikùn rẹ̀ sì ń ro wuruwuru gẹ́gẹ́ bí omi ṣe máa ń hó nínú kòkò tá a gbé kaná fẹ́kún pàápàá jùlọ nípa ìpayọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. ọ̀kan nìyẹn obìnrin pé ẹkún àwọn agbé òjíṣẹ́ ọlọ́run ti bá ń kírun ọba ẹkún ìbẹ̀rù ọlọ́run a máa gbé òjíṣẹ́ ọlọ́run ti bá ń hadith kejì òun náà ni hadith abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wa tó ní òjíṣẹ́ ọlọ́run sọ fún níjọ́ kan yìí pé fún mi. tí àwọn obìnrin gbọ́ ẹ́ ha. ọkà ẹdẹ lè wúlò kíní kan báyìí mẹ́ta ní báyìí bíi kíní bíi rédíò yẹn. táàbà jẹ ń sọ òun wá sọ̀rọ̀ kíní rédíò kékeré. ẹ̀ fún wa lọ́dọ̀ ya àìsàn ahmed yẹn ó ti ṣeré lọ. ńlẹ́ lọ́wọ́ wa pẹ̀sìkì nílé yẹn ó gbé e sétí ní mò ń bẹ lórí ìdá fún kọ̀ǹpútà sí i. ẹbí yẹn gẹ́gẹ́ ń bẹ lọ́dọ̀ ya àìsàn. kìnìún kan bẹ téèyàn lè fi sẹ́nu báyìí ọwọ́ àmì ìta gbé kọ̀ǹpútà sí téèyàn lè fi sẹ́nu báyìí ẹ wá rí kìnìún rédíò yẹn tí à ń ṣáàjì kan báyìí ẹ sọ pé kí à ń ṣàgbé fún yín rédíò kan báyìí tá à ń ṣáàjì tó níná dúdú kan báyìí onígun mẹ́rin tí àwa ṣáàjì mi lé ẹni kan ṣùgbọ́n kí ni tá fi sọ̀rọ̀ ni ẹ bá wọn lórí tébù níbi kọ̀ǹpútà ẹ bá wo bí tá a máa ti ń ṣáàjì fóònù kankan òun yàrá dẹ̀ wúlò bẹ́ẹ̀. hadith kejì òun ni hadith abdullahi ibn mas'ud àti aláwọ tá a lè hàn ọlọ́run kò bá níyọnu sí i ó lè òtítí ọlọ́run ọba sọ fún mi wípé ka kùránì fún mi mọ wá sọ wípé ya Rasulullah akọrọ àlíkà tí màá wá ka kùránì fún ọ tó ṣe wípé wọn náà lọ́lọ́run sọ àlùkùránì kalẹ̀ fún òtítí ọlọ́run wá sọ wípé èmi nífẹ̀ẹ́ sí kí n gbọ́ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí mi ni wọ́n ní màá wá ka sùràtù nìsá tó fi débi àyà wa ji'na bika ala ha'ula'i shahida àyà fọ̀tún wà nǹkan yẹn sùràtù nìsá pé bóòlù ọ̀rọ̀ ṣe máa rí tá a bá mú ànẹ́bí kọ̀ọ̀kan pé wọ́n á máa jẹ́rìí gbé ìjọ rẹ̀ àbí kó jẹ́rìí takò wọn wa ji'na bika ala ha'ula'i. Shehida! táwọn amúre ànábì wá pé kí wọn náà wá jẹ́rìí tako àwọn èèyàn yìí bó lọ́rọ̀ ti máa rí. àfáwọn Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní láàrin ìgbà tó ń wá sọ̀rọ̀ yẹn ó ní mo rí ojú òjíṣẹ́ ọlọ́run ọba méjèèjì ti ń dami kòròkòròkòrò nígbà tó ń bá yà débẹ̀ yẹn wá sọ pé hasbuk èyí tó ọkà حديث kan حديث mi ti yàwó لوني، lónìí wọn عبد الله بن ibn amri radiyallahu ta'ala anihuma. قال انكسفت الشمس يوم على عهد رسول الله صلى الله عليه وسلم فقام رسول الله صلى الله عليه وسلم يصلي حتى لم يكد يرفع، ثم ركع ولم يكد يرفع رأسه ثم رفع رأسه ولم يكد أن يسجد ثم سجد فلم يكد أن يرفع أن يرفع رأسه ثم رفع رأسه فلم يكد أن يسجد ثم سجد فلم يكد أن يرفع رأسه فجعل ينفخ ويبكي ينفخ ينفخ ويبكي ويقول ربي ألم تعدني ألا تعذبهم وأنا فيهم ربي ألم تعدني ألا تعذبهم وهم يستكبرون نعم أن تعجبهم وهم يستكبرون ونحن نستكبر ولما صلى ركعتين انجلت الشمس فقام فحمد الله تعالى وأثنى عليه ثم قال إن الشمس والقمر آيتان من آيات الله لا ينتصفان لموت أحد ولا الحياة فإذا انكسف فابدأوا إلى ذكر الله. نعم حديثي ẹlẹ́ẹ̀kẹta tó ń sọ nípa ìbò lànàbì tí máa ń sunkún. kábàáwo hadith kéne kejì <clears throat> tá a kà fún wa ọ̀kan sọ pé a máa sunkún lórí irun ìkejì tí afáwà abdullahi ibn Mas'ud ọ̀dí aláwọ̀tálá òun jó yé wa wípé òjíṣẹ́ ọlọ́run ọba sunkún níbi gbígbọ́ àlùkò àn ìkẹta yìí. ó tún wáá fẹ́ sọ ohun tí máa ń fa ikú òjíṣẹ́ ọlọ́run náà ni kí ṣẹlẹ̀ ní ńlá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìpayà ìpayín keke òun náà ni ká máa sọ pé òun ń jà òṣùpá òun àtòṣùpá ń jà tá a máa ń wí yẹn ó gbomi lójú òjíṣẹ́ ọlọ́run nítorí pé òjíṣẹ́ ọlọ́run bá mọ̀ yìí pé àlámọ̀ ọ̀parun ni ẹ̀rí gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ ń parọ́ bí kọ́lọ́n àṣàràtù sáà àwọn àmì àlìkìyàmọ̀ ní sábà máa ń jẹ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni àkọlẹ̀ ìjọ yé wa wípé ayé yìí ò ní parẹ́ tí ọba parẹ́ báyìí yọ parẹ́ mọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ níbi lójú rẹ̀ ẹ̀rí táyé ọba parẹ́ àwọn ẹni tí ọba wà láyé ńgbà yẹn níbi wọ́n jẹ́ torí pé àwọn ọ̀sẹ̀lẹ̀ ńlá ọ̀sẹ̀lẹ̀ ńgbà yẹn kí ni ẹ lọ́wọ́ ń ba òjíṣẹ́ ọlọ́run ọba nínú jẹ́ pé irú àmì wo lè yìí. nkẹ́ ńlá mà lélẹ́yìí anabi sunkún fún ọjọ́ ikú kẹta abdullahi ibn amr ibn al-aas radiyallahu ta'ala anihuma hadisi yìí gbádùn ó ní ọ̀run kújú níjọ́ kan ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam lásìkò tánà bíi sì ń òjíṣẹ́ ọlọ́run bá wá nẹ̀rọ yòsọ́lì lẹ́ni tí ń kírun anábì dúró fúnrun yìí títí fa débi wípé ọfẹ́ ilé márùkù yẹn ni pé dúró yẹn gùn làwọn afáà fi máa ń sọ pé tá a bá fẹ́ kí sọ̀láàtù kùsùfù ṣámsì àbí kùsùfù kọ́mọ́rì wọ́n fẹ́ kọjá sí pé irun tá a bá kí ń bẹ̀ kó jágùn débi kí wọ́n máa sọ pé ní ẹ̀ bá ti wí fáti àtẹ́ báyìí. laka alákọ̀ọ́kọ́ yẹn kéèyàn wí bá kọ́rọ̀ lẹ́yìn rẹ̀ náà kéèyàn bá dé ruku kéèyàn rúkú tó bá kọ́rọ̀ kéèyàn tó wá nẹ̀rọ kótó lè kéko ké ké ké súrà tí ó tún gùn àlò wọn náà sọ sí ní kírun nígbà tá a sọ yìí kó yìí débi wípé ọfẹ máa ìgbà yẹn fọlámìyẹ kàdíyà fara sa ó tún wà nírùkú báyìí ó tún fẹ́ẹ́ má gborí nírùkú àṣẹ tún gborí ńlẹ̀ ìgbà tó tún gborí ńlẹ̀ náà ó tó forí kanlẹ̀ kò má forí kanlẹ̀ ẹ̀rí ọwọ́ àṣẹ wàá forí ó tún forí ó tún kó tún má gborí ní forí ó tún súnmọ́ kó tún má fẹ́ forí kanlẹ̀ míì mọ́ bí ẹni pé ibi tó fẹ́ parí irun sí nìyẹn ó tún forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ló tún súnmọ́ kó tún má fẹ́ ṣe kíni o kọ́ má fẹ́ gborí ńlẹ̀ bákan náà wọ́n ní láàrin ìgbà tí àtúntò tẹ́lẹ̀ tó ń ṣe báyìí ó wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ atẹ́gùn tí ń sunkún tí ń sunkún lẹ́kùn tó lágbára wọ́n nínú tí wàá ń sọ ni pé rọ́ọ̀bì ìwọ lọ́wọ́ ọbẹ̀ lẹ́dà alamtẹ̀ẹ́d ni allah tún àzìbàhù so ti sàlùkáwà ní fún mi pé òní jẹ àwọn ọjọ́ yìí níyà ni wàá ní fíhìm tèmi ànẹ́bí sí wà láàrin wọn alamtẹ̀ẹ́d ni allah tún àzìbàhù so ti sàlùkáwà ní tẹ́lẹ̀ fún mi ipò oníṣe kíni òní jẹ wọ́n níyà ni wàhùn yẹsẹ̀ kìrún tí wọ́n sì ń wá foríjì ọlọ́run. wọn náà nù náà sẹkírùkà ọlọ́run a máa ń wá foríjì rẹ̀ wọn nígbà tá níbi wàá kíra káà méjì tán ǹjẹ́lẹ̀ ti ṣẹ́m òrùn yẹn bá ṣe kí ni o ó clear ó clear ọ̀kọ́ àmà ànábì wàá nẹ̀rọ hamidallaha ta'ala ọwọ́ adúpẹ́ fọlọ́n wàá sinalé fi nígbà tó wá sí bẹ́ẹ̀ tán lọ́wọ́ sẹ̀ bá àwọn àlùmọ̀ sọ̀rọ̀ yìí pé dájú òrùn àtòṣùpá àmì méjì ni nínú àwọn àrísàmì ọlọ́run òṣùpá ò ní kújú òòrùn ò ní kújú tá a sọ pé òṣùpá àti òòrùn ń jà nítorí pé nìkan kú ìṣẹ̀lẹ̀ yìí ọ̀dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ nítorí pé wọ́n bẹ́ nìkan sáyé. torí bẹ́ẹ̀ ìgbà táwọn máa sọ kó sùpá àtòrún jà yẹn tó bá wáyé lójú ayé wa ànábì wa ń pàkíyèsí pé fafza'u ila dhikrillah ẹ tètè yára lọ síbi ìrántí ọlọ́run ẹ tara ṣàṣà lọ síbi ìrántí ọlọ́run eléyìí lọ jẹ́ ìrìn ẹkún kẹta tí òjíṣẹ́ ọlọ́run ọba sùn àkọ́kọ́. ibi tó ti ń kírun lọ́wọ́ sẹ́kùn payọ́ ọlọ́run ọba ń gbé ìkejì òun nígbà tí wọ́n ka àlùkò áàní fún ìkẹta òun náà nígbà tí àásọ pé òun àtùsùpá ń jà tọ́lọ́ rí i pé àpẹẹrẹ ẹ̀yà ó lè jápẹẹrẹ ẹ̀yà torí tí ṣèṣì yẹn bá lọ bẹ́ẹ̀ kò lè ju bíjọ́ kejì lọ bá dánwò fún adébáwọn yẹn tọ́lá rí kò clear ẹ̀rí sọ eléyìí jẹ́ ìran ẹkún kẹta tó jù sí ọlọ́run ọba sùn ìran ẹkún kẹrin òun náà ni hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma. أخذ رسول الله صلى الله عليه وسلم ابنة له تقدي وحسدنها ووضعها بين يديه فماتت وهي بين يديه وصاحت وصحت أم أيمن فقال يعني صلى الله عليه وسلم أتبكين عند رسول الله صلى الله عليه وسلم فقالت ألست أراك تبكي قال إني لست أبكي إنما هي رحمة إن المؤمن بكل خير على كل حال إن نفسه تلزم من بين جنبيه وهو يحمد الله عز وجل ìrìn ẹkún kẹrin ọbẹ̀ ìjọrú ẹkún táwa náà máa ń sun níbí báyìí òun náà ní kó kú ká sunkún ṣé haramu ni. èyí tá a ti fẹ́ sọ yìí fẹ́ sọ fún ayé pa nẹ́bí sunkún lẹ́jà nẹ́bí ìjọ yé wa pé kì í sẹ́kún bẹ́ẹ̀ ó fi hàn pé yàtọ̀ sẹ́kún. ẹkún kan bẹ tí tó tí yẹn bá sun fòkù á fàyà fòkù. torí pàdé méjì wá fi kọ̀bùrìhì bímọ ní hàlẹ́ ìkan nìyẹn pípé òkú wọn a máa jẹ níyà pẹ̀lú huhu tí wọ́n bá hu ẹkún tó ń sun fún ìkan nìyẹn àdìsí mi tó wáyé pé dìbò káyé àlèyé àlẹ́ wọn á jẹ níyà pẹ̀lú ẹkún táwọn ará ilé ẹ̀ bá ń sun fún irú ẹkún o alànàbì sun èwo làwọn ẹni yẹn tó fi máa fàyà sẹ́ni tí wọ́n sun fún fún. òun náà lẹkún tó máa ní àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ nú tòun bàjẹ́ o tòun dàrú o ẹ mọ̀ kó wà nínú hadithi wípé fàínà màláìka yóò àmínú ní alámọ̀tẹ́kù lónìí àwọn màláìka wọn máa sàmí sí ohun tẹ́ ẹ bá ń sọ ọba pé tí ẹ bàjẹ́ wọn ni àmì ọbàjẹ́ náà ló wí ni òun mọ́ àmì ẹlòmíì ti ṣẹlẹ̀ bá dé báyìí kò sí gbogbo ìpele ayé tí ò ní ṣe fún rẹ̀ náà ẹlòmíì lè la rẹ̀ mọ́lẹ̀ pé jọ́ mẹ́ta báyìí wọ́n á máa lọ tọ́jú ẹ̀ lọ ni àdéhùn dẹ̀ wáyé pé lẹ́yìn sàmì ná kò kí ń sara wa ẹni tó ṣe wípé yàní ẹni tó ń faṣọ ya mọ́ rẹ̀ tó ń jarun mọ́ lórí kò kí ń sara wa ẹ̀rí tí wọ́n máa jarun mọ́ lórí tí wọ́n máa faṣọ ya. Onídìí. tí wọ́n máa fa sọyàmọ́ rẹ̀ lọ́rùn. tó kí ń sara wa ẹni tí wọ́n máa já tí máa orí ẹ̀ tí wọ́n máa yàtọ̀ mọ́ rẹ̀ lọ́rùn sara wa ẹ̀rìn àbẹ́ni tí wọ́n yàpò. yọ yàtọ̀ yọ ba gbogbo ẹ̀ jẹ́ agbèrè sẹ́lẹ̀ kò kí ń sara wa. irú ẹkú tó bá ti wá jẹ mọ́ wípé èèyàn máa wọn rẹ̀ lépè èèyàn máa sọ̀sọ̀ kú sọ pé ó bàjẹ́ fún wo ó dàrú fún wo ó ti yíwọ́ o òun ti á ti wá bàjẹ́ o ọ̀sá látìlẹ́yìn mọ́ o irú àwọn ẹkún báyìí yọ fàyà fẹ́ni tá a bá ń sunkún yẹn fún agága tẹ́nìyàn ọ̀bá sàtọ́ọ́lẹ̀ ẹ má sunkún bẹ́ẹ̀ fún mi kó tó jáde láyé ọ̀rọ̀ yẹn ò tí yé tẹ́nìyàn ọ̀bá sàtọ́ọ́lẹ̀ ẹ má sunkún báyẹn fún mi kó tó jáde láyé èyí tó súnmọ́ ni yín kí ọ̀rọ̀ ẹ léwu lọ́fẹ̀yà pẹ̀lú hadith yẹn yìí pé ẹnna lèmọye omi dà sọ pé àlèmọye tó òkú yóò azabu a máa jẹ níyà sí ọ̀bùrìhì nínú sàárì rẹ̀ bímọ ní àlẹ́ yìí pẹ̀lú wù tí wọ́n kù hadith yìí wá lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin abẹ́kẹ̀ lónìí wọ́n fẹ́ sọ fún wa yípa nẹ́bì sunkún níbi ìṣẹ̀lẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀rí. afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ọlọ́run tó bá ní irun sí bàbá àtọmọ. wọ́n ní anẹ́bì sallallahu alayhi wa ó mú ọmọbìnrin rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé àwọn ọmọ ọmọ ń ṣe ọlọ́run ọmọ ìmẹ́sìn rẹ̀ sallallahu alaihi wasallam ló fi jáde pé Hasan àti Hussein wọn a máa fi ṣe ànẹ́bì so Hasan àti Hussein wọn a máa lọ fi ṣe ànẹ́bì sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin tọmọ rẹ bí wọn a máa fi ti ànẹ́bí sallallahu alaihi wọn ni ànẹ́bí wa mú ọmọ rẹ ọmọ bìnrin gbé dání ọmọ yìí wá ní kẹsàn-án dé ó ń kọ́ kàkà ó fẹ́ kú wọn lọmọbìnrin yẹn ọjọ́ ọmọ Zainab radiyallahu ta'ala anha ó bí fẹ́ni tí wọ́n ń pè ní abilaasu bunrabi' wọ́n ní láti lọ fi ọmọbìnrin yìí sí ànábì sallallahu alayhi wa sallam ó ń jẹ́ àfitì tí èsì pàápàá ẹ̀rí oríṣi ọ̀rọ̀ làwọn afáàfọ̀ ṣùgbọ́n kẹ́nu ẹ̀ nìyà wọn lànà bí sallallahu alaihi wasallam ẹ̀kúta bọ́nà ha ànábì wa gbé ọmọ yẹn ó gbé máyà ẹ̀rí ìsìtítọ́ ẹ̀ka máa ti fọ́mọ nìyẹn kìí sì gbàgbọ́ bá fẹ́ kú nìkan ànábì gbọ́ ọmọ yẹn máyà ẹ̀rí ànábì wa wá gbé síwájú rẹ̀ báyìí fọmọ náà tẹ̀sí mọ́mọ́ mi nìyí ti kú nìyẹn wàhíyà bẹ́ẹ̀ náà yẹ dẹ́yìí ó sì wà ní ọwọ́ ń ṣe ọlọ́run báyìí wà wájú rẹ̀ báyìí. ọmọ yẹn ó jáde láyé tán báyìí sọ àti ọmọ ayman ọmọ ayman bá ti gbé ta òkè wọn bá sọ pé tìyà òun ni gbé tán lọ sókè. ìgbà wá kí òjíṣẹ́ ọlọ́run wá sọ fún báyìí pé àtàkì ń dára sóòlì sallallahu alayhi wa sallam ìrẹ́ ọmọ ayman wọ́n wá tó máa kúkú lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba bí ọmọ ẹ̀mọ́ nù níbẹ̀ alàtò àwọn sàtẹ́ǹtì tẹ̀mí orí wọlé ẹ̀tọ́ ń sunkún ni ọwọ́ alẹ́ mi ń sunkún anabi sallallahu alayhi wa sallam ọwọ́ adá ọmọ ayman lóhùn báyìí pé ẹni lásán àbùkì ẹni ò sunkún bẹ́ẹ̀ ni innama hiya rahma àánú ni àánú ló gbé mi ló fi rí mi bí ẹni pé mò ń sunkún innal mu'mina bi kulli khairin ala kulli halin. tọ́lú nígbàgbọ́ òdodo yóò máa wà pẹ̀lú gbogbo dáadáa nírú òṣèṣì yòówù tó bá bá rẹ̀. ìnana sàkó torí ẹ̀mí ọmọ yìí ǹzáwọn mi ń bẹ́ ní jàǹbá yìí wọ́n gbẹ̀mí ọmọ yẹn níwájú anabi sallallahu alaihi wasallam anabi gbé mọ́ra láyé wọ́wọ́ yá ahmadullah adawajalla anabi dẹ̀ ń sọ pé alhamdulillah ndúpẹ́ fọlọ́ ó fi hàn yín pé bísẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ká sunkún tàánú kò sí láyé ìyẹn lè sunkún àánú yàtọ̀ sẹ́kún téèyàn máa ṣépè téèyàn máa ṣépè pé ó ti bàjẹ́ fún wo kò sálàánú mọ́ o ìyá ti jẹun báyìí bó lòun ó ti wá di ọ̀rọ̀ òun báyìí ọ̀rọ̀ òun olójútùú mọ́ o ẹ̀rì pa sọ wípé àwọn mọ̀lẹ́kà ń kọ́ yọ àmínú náà àlẹ́ ọmọ ọ̀sẹ̀kù lónìí ìhun tẹ́ bá ń sọ yẹn wọ́n á máa sàmí sí ìdá ẹkún di mélòó àti ọ̀sùnkún bí ló ti ń kẹ́wọ̀n àtẹlẹ́ náà tó di ka kọ́ra nǹkan sunkún lẹ́yìn náà ni pé ó tó bá tọ̀run jàre ànábi ó kírun ó tún fi ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sunkún ìbò ti ìbò ti sàlùkáwà ní fún mi ó kò ní jẹ́ ìjọ yìí níyà mo sì wà láàrin wọn ìbò ti sàlùkáwà ní fún mi ipò ní jẹ wọ́n yà tí wọ́n bá wà forí jì ẹkú kàn òun náà ni hadith yàrá wa Aisha radiyallahu ta'ala anha ọlọ́run kò bá ní أن رسول الله صلى الله عليه وسلم قبل عثمان بن مظعون وهو ميت وهو يبكي أو قال عيناه تفرقان. طب ẹkú karùn òun náà tún jẹ mọ́tẹ́lẹ̀ ó fi hàn yí pé kéèyàn kú inú kí ẹ̀gbọ́n kan mú yẹn ẹ̀rù pé ńgbà tí Ibrahim ọmọ òjíṣẹ́ Ọlọ́run tó jáde láyé ń jọ yẹn tánàbí bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ̀wọ̀n tánàbí sọ ni wípé ojú méjèèjì ń dànù ọkàn sì banújẹ́ wà iná làánà kúlò ilà máa yọ ìdí rọ̀bù àwọn ò ní sọ kẹ̀kẹ́ jáde o àyàfi ojú ọ̀yẹ́ ẹlẹ́dàá nínú. Ànábì sallallahu alaihi wasallam ó ní wà iná lè fi rọ́ọ̀kì kẹyà Ibrahim lẹ́mà dùnúwọ̀n. inú wo dùn sí bó ṣe yàwá ìrẹ̀ Ibrahim afẹ́ máa fẹ́ ọmọ wa nìyí nínú dáadáa ṣùgbọ́n náà ń bọ̀ lọ́wọ́ wa ẹ̀rí obìnrin yìí kí tiwa náà bá jọ ọlọ́ ẹ̀kú ànẹ́bì báyìí kò sí wàhálà ẹ̀rí kan náà sọ pé ìnẹ̀lẹ̀ àyẹ̀nẹ̀ sẹ́dùn àlójú ń dání ọ̀sẹ̀ ń banújẹ́ ṣùgbọ́n àti pé bó ṣe yà wá yẹrẹ ìbára ẹ̀m á ah, ẹ̀gbọ́n ọ̀sẹ̀ bá wa. ìṣẹ̀lẹ̀ mi tún ní òótọ́ ọmọdé ànẹ́bì sunkún ẹ̀ láì sọ̀tọ̀ fún sọ títa gbalagbà tún nì. nítorí pé òkùnmọ́nù bọ́ọ̀nù mọ̀sẹ̀hún yìí òun ni rọ̀dí òun òjì sí ọlọ́run wọ́n dìjọ́ mú yẹn ni. ìyá òkùnmọ́nù bọ́ọ̀nù mọ̀sẹ̀hún wọ́n ní anabi sallallahu alayhi wa sallam hadith yàlla wa aisha radiyallahu ta'ala anha anabi kisi osman bu mazaun wa huwa mayyit ó dẹ̀ sì ti kú ó fẹ́ yípa ale kisi oku ale kisi oku ti wa huwa nígbà anabi fi ń kisi ẹ̀yẹ kiri pé ń bóyí anabi ni wọ́n ní wa ìyá wa aisha tó sọ yìí pé tòkùnrọ̀ fẹ́hẹ̀n ojú ẹ̀ sì ń dá mi kporo kporo kporo kporo kporo gbà tó fi ń kí sẹ̀ ẹ̀rọ fóun náà nàá tó ńlá lọ́sàmì kọ́bà kábàárì rẹ̀ pẹ̀lú kòtà táwa ń gbé sí tí ò ní sí wa ń sùn wọn ló ti jẹ́ tó ṣe bẹ́ẹ̀ olóhùn ṣe bẹ́ẹ̀ kóun fi ṣe àmì àwọn ẹni tóun bá fẹ́ máa sí ń bẹ̀ àwọn yìí tí yẹn bá dẹ òkú lè kàn ní ìsìn mo tí wọn sọ náà ní pé ọbẹ ká máa kú ní ọ̀rẹ́ anẹ́bí ni òun ṣe bẹ́ẹ̀ òun kòkúta yẹn sí láti lè fi sàmì ẹni tí bá ti ń kúnú àwọn èèyàn àwọn káwọn máa ṣe síbẹ̀. ok pé anẹ́bí sunkún níbi òkú ọmọdé tẹ́lẹ̀ ẹ̀bọn sojú ẹ̀ ó dẹ̀ sunkún níbi ìtàgbàlagbà yẹn ọ̀gbìn náà ló máa fẹ́ wọn. mọ̀jẹ̀ ọlọ́run tá a lọ́wọ́ sunkún lẹ́nu tó mi ìṣẹ̀ tómi ń dà lójú ẹ̀ kòròkòrò ìkan hadithi míì tó tún kún ìkẹfà òun ni hadithu Anas ṣùgbọ́n hadithi eléyìí náà òun náà ọbẹ̀ sọ nípa ọmọ anabi jáde láyé ọmọ àgbà ìyẹn ìyẹn ọmọ kòròkòrò. tọ́júyàwó Usman ibn Affan rọ̀dí aláwọ̀ tí aláàrí húmọ̀ ọlọ́run wà ní ọdún sáwọn méjèèjì afáwọn alẹ́ tuntun mú yẹn wá obìnrin pé tọ́bí àtúnṣáì òun ni pé tí òkú bá kú kéèyàn tó kú kéèyàn débi òkú pé bóyá bàmí ń bẹ lára kéèyàn máa lọ lọ ọmọ tó o bá ojú ẹ ti kí ẹ ti ẹni pé yẹn máa sọ dẹ̀ ẹni pé ṣẹlẹ̀ yìí ti lọ bí mẹ́ta dáadáa báyìí afáwọn náà sọnù mọ́lẹ́ náà tó rí ànẹ́bì tán dáadáa dẹ̀ ni sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ àná wọ́n ní shahid neb netan náà. shahidna ibnata ala rasulillahi sallallahu alayhi wa sallam wa rasulillahi jalisun ala ala al-qabr فرأيت عينيه عينيه تدمعان فقال أفيكم رجل لم يقارف لم يقارف الليلة قال أبو طلحة أنا قال انزل ونزل في قبرنا tọ́ eléyìí àdùnké fi kí un bẹ lẹ́yìn bá ń sọ̀rọ̀ sísunkún tó jìṣẹ́ ọlọ́run máa ń sunkún níbi ìṣẹ̀lẹ̀ sallallahu alayhi wa sallam afáwọn anásùn malik ọjọ́ ńlá ọ̀tá lánàá ó ní ṣèyí dínà agẹ́ni. irú wa kòrókòró báyìí. agán ni ọmọbìnrin òjíṣẹ́ ọlọ́run yàtọ̀ ọmọ tàkọ́kọ́ tá Ta sọ rẹ̀. tálọ́mọbìnrin náà òun náà ọmọ kòlòsóòm tọ́jẹ́ ìyàwó Usman ibn Affan èyí tí ànábì fún lẹ́yìn ìgbà tó rò kọ́ yá ọmọbìnrin òjísé ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tó fi jáde láyé. wọ́n ní wa rasulullahi jalis òjíṣẹ́ ọlọ́run wá jókòó ala al lórí sàárè níbẹ̀ ń gbọ̀yàn. afáwa ó ní mo wá rí ojú méjèèjì ọlọ́run máa tó ń dání kporo kporo kporo kporo kporo ọ̀kọ́l nǹkan wá sẹ́nu ń ṣe ọlọ́wọ́n ọba jáde ńjọ yẹn ni wípé ọmọ òun ni wọ́n ti palẹ̀ mọ́tàn yìí o ó kún kí wọ́n gbé sínú kòtò àti ìkọmọ́rọ́ jòló ńlá mi ọkọ rẹ̀ fi lẹ́yìn rẹ̀ tí òbóbìn rẹ̀ lò mọ́júmọ́ òní ọ̀la àbótọ́lá àbótọ́lá tó wá jẹ́ ọkọ mùsùlẹ́mù tí wọ́n ń pè ní rùmọ̀ìsọ́ àbí kùmọ̀ìsọ́ kánẹ́bí gbọ́rọ̀ ẹsẹ̀ rẹ̀ lálùjáná ẹ̀rì àbótọ́lé hawa ní àná èmi ò súnmọ́ bí mi mọ́júmọ́ ni òjíṣẹ́ ọlọ́run ní ọ̀dà ìwọ ni ọbọ̀ sínú kòtò yẹn fọ̀nẹ́sẹ̀lá fi ọmọrí ha ọwọ́ abọ́ sínú kòtò ni wọ́n ti wá gbé ọmọ tó fi gbà sílẹ̀ síkìwù kan tó nìyẹn nínú àwọn mẹsíkì tá a máa ń ṣe tá a bá dé tẹ́lẹ̀ nì ọ̀kan nú ẹ̀nìyàn ẹgbẹ́ wa láyín dé wọ́n tún bẹ̀rẹ̀ fìtínà lórí ọ̀rọ̀ bàtà tó ti fi hadithi wá lórí pé bàbá ti dé tẹ́ ká ṣe kí ni o ká bọ́ bàtà ẹni tó wọ ọtọ́ yóò ṣe ìyàtẹ́ ẹni tó wọ bàtà aláwọ̀ màálù kánẹ́bí sọ fún ẹ̀rí lóòótọ́ àwọn ọ̀rọ̀ lè wá lóríṣiríṣi wọ́n tún náà tí ó fìdí múlẹ̀ ta lè ṣiṣẹ́ tọ̀ tó pé káwọn máa sọ fáwọn ẹ̀rí ìyẹn lè kó bàtà wọ́ lọ́wọ́ ṣe rí pé èèyàn lè kó bàtà wọ́ sheikh albani rahimahullah ta'ala gẹ́gẹ́ bí bàbá wa sọ àáfàá ni sheikh aladani rahimahullah ta'ala àáfàá ńlá àáfàá àgbà wọn ni sheikh aladani rahimahullah ta'ala wọn kàn dín fún ní nọ́mbà nù tẹ́lá wọn ni àjàmù jẹnẹyì ṣe láti ṣàpọ́nlé iṣẹ́ ààbọ̀ bàtà lórí bá wọnú ẹ̀ eléyìí ò ní di ká máa fi ṣe kìyà sọ̀rọ̀ mọ́sídù pé ìbálẹ̀ wọ bàtà kírun ní mọ́sálásí báńlọ kírun ní tẹ̀ ní kírun bẹ̀ ṣùgbọ́n ìṣàpọ́nlé òkú pẹ̀lú bá ń sọ̀tọ́lá ìzọ́fẹ́ni tó wọ bàtà aláwọ̀ màálù yẹn jọ yẹn pé. ọyọ bàtà yẹn lẹ́sẹ̀ ó ti ri tó fi ń rìn láàrin kòbórò rẹ dì báyìí orílẹ̀ èlé yẹn kì í ṣe ohun tó yẹn lè máa gbalẹ̀ yẹn lásìkò káàbí pé ẹ̀ ń dàrú yẹn láàmú ní tí sọ̀rọ̀ yẹn má pè lọ́rùn yẹn fáwọn èèyàn a ní ń pè lọ́rùn yẹn fún ẹni ọba lọ́wọ́ bàtà kọ́ máa wọ̀ sí lọ́rùn mi lọ́wọ́ àní àti jí mi pẹ̀lẹ́ ọwọ́ bàtà ọba àti ẹ̀ lọ́ọ́ àwọn èèyàn míì gbogbo ń lọ tẹ́lẹ̀ wọ́n lọ sùn bẹ́ẹ̀ àwọn ń lọ bí ibojì òkú wọ́n lọ sùn bẹ́ẹ̀ kí lọ́ra mi pẹ̀lú ọwọ́ bàtà ọwọ́ bàtà tiwa wọ́n máa lọ rọ̀ṣọ́ ilẹ̀ ìbàlá àbọ̀lùmọ́dé nta abárí kanu tákàdá kájẹ̀ mú dé gbọ́ àwọn èèyàn báwọn afáàdé jẹ́ oyé wáyé pé hadith tó fìdí múlẹ̀ dáadáa ni wọ́n ní pé bàtà kì í ṣe ohun tó yẹ ká máa wọ̀ láàrin kùdó ká máa wọ̀ káàkiri yẹn káàkiri láàrin kùdó kò mú rárá rárá gbogbo àwọn àtàwọn bá ní tíra ìjánu jàná yìí káwọn já rẹ̀ láti sọ fáwọn náà fi ẹjá wa ní ojoojúbọ ká kéwu káyé máa gbọ́ wá sí káàkiri káyé máa gbọ́ wá sí kí bí ó sì máa yàtọ̀ ní ni ó ẹ wo Hanifa wọ́n sọ fọmọ kéwu rẹ̀ rahimahullah Hanifa Shaybani wọ́n sọ fọmọ kéwu rẹ̀ ó ní yá Yaqub bọ́ Yaqub ẹ̀dá ni wá abára ni wá o nẹ̀kúlù lè yẹn wọ̀ nẹ́rin jọ wọn gàdà tá a bá sọ̀rọ̀ lónìí tó bá dọ̀la á dẹ̀ tún padà tọ́wárí tọ́rọ̀ wa bá ti ń ta fúnra wọn tí ọ̀fẹ́ máa jọra bẹ́ẹ̀ wọn náà padà síbi tá a ti mú òun ní jẹ́rọ̀ lọ sílẹ̀ lẹ́yìn sallallahu alayhi wa sallam méjèèjì ò sì lè ṣe é dágbọ́yé àfi ká tún forí bù kẹta fún kí lórí bù kẹta. wọn ni pé kí làgbọ́ yé àwọn ẹni ìsáájú lórí ẹ̀ nítorí pé àwọn ẹni ẹni wọn bá nẹ́bí lò bá sallallahu alaihi wasallam lárúbáwá ni wọ́n tébè yẹn jinlẹ̀ débi pé kódà tí ọba yé gboko dáadáa àti iṣẹ́ fẹ́ rẹ̀ àwọn ń bẹ lẹ́nu iṣẹ́ ọlọ́ á tún béèrè àlàyé ní alhamdulilah nílùú wa bíbá ìyàlẹ̀ ọ̀lẹ́mẹ́ kókò àwọn àfa àpọ̀ ẹ̀lẹ́ bàbá ọlọ́nkẹ́rin tó àwọn àfa àpọ̀ tó bẹ́ẹ̀ ò sí ní dọ́dọ̀ àwọn àfa àjàkújàkú lókù. nítorí pé àfa wa eh, Muhammad bin Sirin àtàbíyìn olùjẹ́lẹ̀ ó ní ìnà hádàlẹ́ ìmọ̀ ẹ̀sìn táwọn yìí dínú ìmọ̀ ẹ̀sìn ni. ewu wo títẹ́ẹ̀tì gbẹ̀sìn yín o bàbá wò pé kí n sáà ti kọ́ ń kan ni ẹ ó sì kọ́kọ́ kúkọ́ ó kọ́kọ́ kúkọ́ ìwọ ọlọ́run àlọ́ yín gba àwọn nǹkan tó wà wá adé ha tó wà wá adé ha tó kílíà nínú ẹ̀sìn káwa lọ jókòó tẹ́lẹ̀ ní ẹlòmíì tọ̀bíà rẹ̀ láyé rẹ̀ òun sáà ní pé kọ́ máa wà pé tí wọ́n ní kíní yìí àdámọ̀ rẹ̀ nìyẹn inú kẹtẹ yẹn sì fi gbajúmọ̀ nìyẹn ó sì ní òrí gbogbo yẹn sì wà kó rí bẹ́ẹ̀ ìmọ̀mù ahmed ṣe sọ wà sí màkàn wọn ṣe àárá kó ní má wọnú mọ́tíkálà àbí kó ní lórí ẹ̀ ọ̀lẹ́ ìṣùgbọ́n wọn là kọ́kọ́ ẹni tí wí yàtẹ̀mí ló kàtà gbólóhùn wa tá a bá sọ yìí kọ́ kọ̀rẹ́t ó lè jẹ́ mi sírìtì ṣùgbọ́n ọ̀hún ló wáyé rí náà kàtà yàtẹ̀mí ló sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni tó yàtọ̀ sí wa táwọn òfin mistake ni ó súnmọ́ kó jẹ́ nǹkan tó kọ̀rẹ́t wọ́n ní o sì máa ń ṣàmì ibi ta gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ yọ nìyẹn àwọn afáàdé ìjọyé wa wí pé alẹ́ tẹ̀lé àbí àlùkọ́tọ̀. tawwabatul ikhtilaf mistake gan la lè pè lẹ́nu ọ̀nà ẹnu ìmọ̀ kẹ́rì má clear sí yẹn àbí kọ́ máa dàbí ọ̀jẹ̀ kan kí yẹn si gbọ́ láwọn oríṣiríṣi torí bẹ́ẹ̀ ni tádàmọ́ bá wà lórí ìṣesí wípé ní ká ìbàdàn ọ̀nà ọ̀yọ́ lọ́wọ́ làpá àgbẹ̀ tó ká kọjú dá ó dé lónìí ó ní ká kọjú dọ̀nà ìbàdàn ẹlòmíì bẹ tó yẹ pa dàmọ́ ni wọ́n láyà àdámọ́ ká dàmọ́ ni. wọ́n ti pín nǹkan tá a gbọ́dọ̀ fún àwọn èèyàn òun ní nǹkan tó ti pa àwọn náà lè nájú tó tí wọ́n lè nájú tó ẹ̀já wa ní ogun ẹ̀jú ká lọ kẹ́kọ̀ọ́ yìí ẹ má jẹ́ ọjà sí pàṣẹ máa dánlóòdù àbí kí ni wọ́n máa ń pè wọ́n yọ gbà bíbà yọ gbà ìyá àbáyé ẹ ẹ tiẹ̀ ń dà wá láàmú afásàlẹ̀ odò òun sọ wípé wọ́n lè wọ bàtà wọn tẹ́ àmọ́ òkè odò sọ wípé wọ́n lè wọ bàtà wọn ẹ kó wa sí wàhálà ìwọ ló kó rẹ sí wàhálà o wọ́n ọmọ náà lè kéwù ni. àwọn ọ̀rẹ́ wọn ti débi pé wọ́n lè kọ́ ní nǹkan kò ní yọ ó sì lè rọra ẹ pín ọlọ́lé kí wọ́n lọ́kọ̀ ọba tẹ̀rí nǹkan kẹ́kọ́ rárá ń gbọ́ ọ̀rọ̀ ti fẹ́ yíwọ́ bẹ́ẹ̀ ni ó sọ́jọ́ da sáàdì mo fẹ́ máa wá àkàmù jàǹdẹ́sì mo fẹ́ kọ́ ìdájọ́ bó láti máa sìnkú kẹ́kẹ́ mo fẹ́ gbọ́ tìfún tẹ̀dọ́ rẹ̀ yé ọ̀sẹ̀ lọ́kọ́ àjọkọ̀ òsèré gbé ọmọ àádọ́ gbogbo ẹ̀ káàkiri gbọ́gbà ọgbà wo kankan jákujàku lélẹ́yìn lè má ń fàánì kankan wá fún yẹn ẹlòmíín gbà tó wọ́n máa sọ pé òdodo lọ́ wá òdodo búrò lọ́ wá ẹni òdodo làwọn ń wá kí ẹ àwọn ọ̀dọ́ sẹ́yìn òdodo lọ wá ẹni tó bá ń wo òdodo á lọ kẹkọọ ni á lọ kéwú ẹni tó ń òdodo nìyẹn òdodo à ibi táwọn ti ró òdodo nta ń sọ fún ọ ti ń sọ òdodo ni ń sọ mo bá sì rí nǹkan tí kí n sáré àánẹ lọ báyìí ọmọ mi mo sọ yín ni mo kódà ẹ̀mí mi ò tiẹ̀ lọ síbẹ̀ pé n ti ń sìn sọ bẹ́ẹ̀ bó ṣe ń yẹn gẹ́gẹ́ lórí ó sì lóun òdodo tó nípa bẹ́ẹ̀ nínú àwọn mẹsíkì dáǹsì nǹkan nú ẹ̀ nìyẹn nínú nǹkan tó sì yá wa dáadáa náà ni pé wọn náà gbà pé Sheikh Albani rahimahullah ta'ala àdìsí wọn dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ dáadáa àgbà pàápàá wa ni wọ́n ṣe ọlọ́run ti lò wọ́n ní hidaya ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ dáadáa ọ̀nà kíní ọ̀nà bíi méjì tí wọ́n sọ̀rọ̀ iyọ̀ bàtà lẹ́sẹ̀ ká tó wọ mọ́kúbára wọ́n fìdí ẹ̀ múlẹ̀ yìí pé súnlẹ̀ tá a ti fẹ́ tọ̀ ìyẹn bẹ́ẹ̀ nínú àwọn mistake tá a máa ń ṣe a bá ti gbókù dé afẹ́gbẹ́ sínú kòtò à ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé níbi tó kú ọba kẹsẹ̀ dà la fẹ́ ká ti gbórí rẹ̀ wọlé mọ̀ngbà yẹn òkú tí ọba ti súnmọ́ ẹ̀ ọba débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wàhálà nìyẹn ẹ ẹ ẹ gbé sí ẹ wọ́n lọ́mọ eégún sì yá mi wọ́n fẹ́ gbé sí ǹjẹ́ níyà ni wọ́n gbé bẹ́ẹ̀ mọ̀ ìyẹn sì níyà méjì ìdí bàbá mi wọ́n gbé sí ìdí bàbá mi wọ́n gbé bẹ́ẹ̀ mọ̀ àgbẹ̀dẹ ìbáṣọ òkú tó súnmọ́ yẹn dáadáa láti ṣe pé kínní wọ́n ti lọ kó gbogbo àwọn alátakò ni wá wọ́n á ní fẹ́ ẹ ọyẹ òkú yẹn ọyẹ ìwà gbé lọ ibi tí ó kẹsẹ̀ dá nìkẹ́ máa gbórí rẹ̀ bọ̀ wá bẹ́ wọ́n ní ẹ ẹ dé o ẹ gbé sí báyìí náà ó sì ti mọ ohun tó ń ṣe nítorí àtakò lásán náà ẹ gbé sí báyìí náà ẹ gbé wọ́ báyìí náà. òun nílẹ̀ máa ń lé sí mímọ̀ ni kéèyàn bá ti ní ìfarabalẹ̀ ìyẹn ó ṣàǹfààní lọ́dọ̀ ọmọdé gan. wọ́n máa ń sọ wípé alẹ́ hekima tó dọ́ọ̀lù láti lè mọ́ mí ọgbọ́n ìmọ̀ ohun tí múmi ní wá kiri bí yóò sọ bá ti rí báyìí gbogbo tó mo máa ti nù lábàkẹ́ ọ bàtà fẹ́ gbókun yẹn sínú kòtò ẹ wá ní ká lọ da padà ká lọ gbé níbi tí ó kẹsẹ̀ dà ká korí ẹ̀ wọlé kí ló à gbàtẹ́ bá ti ráyè kẹ́ wá wò òun tó wá fún un nìyẹn ẹgbẹ́ àwọn Yorùbá ó ní mi ìbú ọmọdé jẹ mi ìbá gbàjẹ ibi náà fò ń dọ̀ á dẹ̀ máa ru àìmọ̀ kan káàkiri ìkan nìyẹn ìkejì ẹni tí ó ti wà nínú kòtò kó tó di pa gbé òkú yẹn láti gbàtẹ́ àkórí ẹ̀ lọ́ọ̀nù ẹ̀ báyìí ẹni tí ó wà nínú kòtò yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí òbóbìn rẹ̀ lò mọ́júmọ́ yẹn ilé yẹn náà lọ́wọ́ wọn fẹ́ sọ wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà nìyẹn wọ́n bẹ̀rẹ̀ wàhálà. ọ̀yá ẹ̀yin náà bọ́ bẹ̀ fúnra yín kẹ́nìkẹ́ bọ́ bẹ̀ láti bẹ́ẹ̀. sọ̀rọ̀ ìfẹ́ lómi àdámọ̀ rẹ̀ ni pé tí wọ́n ní bẹ́ẹ̀ ni kì í ṣe bẹ́ẹ̀. àdámọ̀ tí ò dáa ni. Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n fẹ́ gba ọmọbìnrin rẹ̀ ọmọkùnrin fóun sínú kòtò. béèrè sànẹ́bí bí àwọn èèyàn tó pé jọ́njọ́ yẹn ni pé àti ìkòmùrọ́jú lónìí làmìyẹ kan rí ìlẹ́yìnlá. ǹjẹ́ arárakùnrin kan nu yín tí ọ̀bá yàwó rẹ̀ lò pọ̀ mọ́júmọ́ yìí. àbútọ́lẹ́ á kìí sí mọ́lẹ́bí ànẹ́bí kìí sí rẹ̀ tí yẹ ọmọ kùrùkùrù tó bá sì wà láyé. àbútọ́lẹ́ á ò sí ẹni tó lè fọwọ́ kàn lára. ọ̀rọ̀ ni ò sì yé kò lè fọwọ́ kàn lára. ṣùgbọ́n rú ṣẹ́sí yìí ń tọ́wà nu nìyẹn pàtàkì lọ́dọ̀ tiwa. torí ládàá tó wà lórí ẹ̀ ipe yẹn tiẹ̀ kọ́kọ́ sí súnẹ̀ náà ájírò tiwa yìí kò tẹ̀ tọ́wà ọ̀kánẹ́bì ní bọ́yọ̀ lépa bọ́gbọ́n tó wà nù súnà yẹn ni o àbó òdẹ̀ lépa bá torí mo tẹ́lómi máa wá kí ni ẹ ẹ kí lọ́ọ́ wà bí pẹ́ni tí ọba bóbì ló pọ̀ òun ni kò gba òkú nísàlẹ̀ ṣé torí kí ni. ànábì ò mẹ́nu bá báwọn tàbí jọ ni ojú sì tì ọ àwọn tàbí ọ̀rẹ́ ti bí gan wọn padà bí pé tó kí ló dé tó ń lọ pẹ́ni tí ọba bóbì lò òun ni kò gba òkú sí kòtò. wọn ò bí níjọ́ yẹn ó ti di súnà nìyẹn wàlá afúlùfẹ̀lẹ̀ islam àtẹ̀sílẹ̀ wàlẹ̀ islam ìpìlẹ̀ ohun tí ń jẹ́ islam gẹ̀dẹ̀ ni kíyẹn juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ láì ní máa ṣàríyànjiyàn ẹ bá fa ọmọ rẹ lọ kàtà rọ̀jì aláwọ̀ tí ara àn wà á dọ̀ nígbà tó débi hajj lọ aṣọ àdùkí ló sọ ọ̀sọ̀ pé ìní lẹ́ àìlẹ́mú ẹnẹkẹ hajar. dádájú emi ọmọ màmọ dájú ẹ dáadáa pé òkú ta ni ẹ ayọlá tó táwọn ọmọ ìyàwó ti ma bẹ̀rẹ̀ ẹsẹ̀ báyìí àwọn tó wá ti dé mọ́kà nù wọn tí wọ́n ti kó mọ̀dínà ẹ̀rì tí wọ́n ti bẹ̀rẹ̀ o pé tí yẹn bá láǹfààní kí yẹn kí ìṣe kó ti kó fún tí bá láǹfààní kó lókèrè òní ìdí ti yẹn kó kí bẹnu bíi ẹ̀ẹ̀kan wọn ti dé ọwọ rẹ irọ́ ni o irọ́ ni o ẹ̀rí. Ngbà tí a nẹ́sọ̀ lọ́lọ́ hàn abẹ́ tí a fà wọn mọ̀rún nàkà tó rọ̀jà lọ́wọ́ tààlà án tó débi òkúta yìí. ìní dájú kúta ni mi dáadáa kúta ni Lóòótọ́ ìtàn òkúta yẹn wà kúta yẹn láti òkè ló gẹ́gẹ́ bí oríṣi àkọọ́lẹ̀ tó wá lórí ẹ̀. àwọn àwọn ẹ̀yà kẹ́nu àwọn tí adẹ̀ ti jí gbé lọ́jọ́ tó pẹ́ kó tó di bọ́lọ̀ padà ní kán rí gbà wọ́n bẹ̀. òkúta yẹn dẹ̀ ti sán òun lọ́ lo flavour tá a máa ń rí bẹ̀ yẹn sí wọ́n fi òkúta yẹn ti là. nígbà táwọn ọmọ débẹ̀ lọ́dájú èmi mọ̀ àmọ̀dájú dáadáa yìí kò kùtà ni ẹ́ látẹ̀dúrúwọ́ látẹ̀ǹfà ó lè nìyẹn lára bẹ́ẹ̀ sì ni ò lè sìyẹn ní nfààní tí ìbá ti rí pé mo rí òjíṣẹ́ ọlọ́run ọba kọ̀ pẹ̀lẹ́ tó kíìsì rẹ ni máa kọ̀ pẹ̀lẹ́ tó ìbá ti kíìsì ẹ̀. tó ṣé láyé lóde lónìí ni wọ́n á fẹ́ máa wá sọ pé wọ́n fẹ́ ṣe ìdẹ́rọ́ọ̀kì pé kí ni.

ọ̀tọ̀ mi dé gbáyà ọ̀tọ̀ mi dé kù ògbọ́n ọ kódà ó bo gbogbo ara ń tún wọlé. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run mọ́ àìgbẹ́ńká òsì àti ìrọ́rọ̀ ní bẹ́rẹ́ ànábì ni ni ìgbọ́dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ la ọmọ àpá ni. kódà ànábì sallallahu alaihi wasallam ó ní ti pa àwọn ẹni tá a máa bá sọ̀rọ̀ bí lẹ́yìn òun ni ọmọrùn ni ọba jẹ́ bí ọmọrùn ṣe wá tó ọgbọ́n tí ń bẹ́ ń bi kápòkúta ájálù àtọ́jùlé kọ́ka pọ́nlá kò yá àfàwà ọmọrùn tí ọ̀wá ni oyè lóbi ṣe yí ìpínlẹ̀ ẹ̀sìn òun ni ká juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fi máa ń tẹnu mí mọ́júmọ́ ẹ ni wàhálà tó wà mí kó gbòkú ẹgbẹ́ wàhálà tàgbé wàhálà wa dé ni àbágbé súnà kánàbí nzèdè sallallahu alayhi wa sallam so nípa bẹ́ẹ̀ ilé iná tó jẹ́ pé kí o ta gbọ́dọ̀ mú dání ọ̀rọ̀ mẹ́ta la fọ ọ̀rọ̀ àkọ́kọ́ mo lọ́rọ̀ bàtà àdìsí rẹ ń bẹ àwọn ọmọ yẹn rí débi bá pàtàkó yẹn bí ọkàn wa pẹ̀lẹ́ nìkan ṣùgbọ́n ohun tó pàtàkì lẹ́mìí wájú ni ká máa fi mọ̀ tá a bá wà nù sún ìkejì wọn ni pé tá fẹ́ gbé òkú ọgọ́jì ibi tí ọ̀pọ̀ tẹ̀dá yẹn láti gbórí ẹ̀ wọlé ìkẹta ẹni tí ọgbà òkú sí kòtò yẹn ọ gbọ́dọ̀ jẹni tí ò bá yàwó ẹ̀ lò mọ́túmọ́ kọ̀wá gbọ́dọ̀ yọ àgbọ̀dọ̀ sọ pé dẹ́nẹ́ kò sàjọ́ kọ ẹ̀ àbí kò sàjẹ́ nìkan ń tọ́ wọn ò bá jìnà sí kò sílẹ̀ sí gẹ́gẹ́ bí kó ṣe jáde pé wọn gbà wọn ti dòkú anabi ajaza rẹ kó sẹtọ èmi dé mo ta fẹ́ lò ní pẹ́ni tí ọ̀tá gbòkú yẹn sí kòtò kò ní í já sí pẹ́ni tí ó bá yàwó ẹ̀ lò mọ́júmọ́ ká tó pàkíyèsí kan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ lọ́ọ́ wẹ̀ fún obìnrin tí èsì ìyàwó wa o ìyàwó lè wọ́kọ ẹ̀ ọkọ lè wẹ̀ ìyàwó ẹ̀ tó bá nímọ̀ rẹ̀ tó ti láyà rẹ̀ ẹlòmíràn láyà wọ́n jọ máa ń jèsè ní tẹ́lẹ̀ ṣùgbọ́n bá ti da tẹ́lẹ̀ wáyé fàlàrù yóò fèrè gèrè yóò ní sí bàbá alágbájá náà sì ni lọ́wọ́ Onye náà sọ pé sí alágbájá ni àìrọ́ kìí ṣe ìdí àmì ni yóò fèrè gèrè tó bá nímọ̀ rẹ̀ tó láyẹ̀ nígbà tẹ́kọ̀ọ́ rí bẹ̀rẹ̀ sí ní da ìyàwó àyíṣálà hmm? ń pariwo orí wọn ni ọ ṣe pariwo orí mi alẹ́ nípa sọ́lá ń sọ bẹ́ẹ̀ fún wọn á rà pariwo sẹ́yìn ìnira kan lè bọ́ ni tó bá kú sí ní èmi máa wẹ̀ ọ́ sẹ́yìn náà bá dẹ̀ sí ọwọ́ àwẹ̀ ọkùnrin kọ́kọ́ lè ṣe kí ni o kájẹ ní àpẹẹrẹ ọmọ àlùjẹ́ náà ní kórìí máa fọyàn ṣùgbọ́n ní tọrọ rẹ ọ àwọn ẹni tí wọn bá wà lùjẹ́ náà àmì rẹ ẹ̀kọ́ yóò máa dà wọ́n láàmú púpọ̀ jù ṣùgbọ́n ọ lẹ́sìn o mórí bá ń fọ ọ lẹ́sìn ṣùgbọ́n ẹni tí ń sẹ̀sìn dáadáa ó sì tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ kọ̀ gbọ́ òní sùúrù àjọ àlùjẹ́nẹ̀ torí pé nùkẹ́ sí máa ń dàyà wa ńlá wa àyìnṣá láàmú púpọ̀ jù ẹ̀fọ́rí mẹ́mẹ́ ẹ̀fọ́rí wa mẹ́rẹ̀ àlẹ́bí ni wàhálà sákìlò wàhálà sáwò mẹ́rin tó lè kó ìnira bá wọn ni tó bá kú sí mi kí n wẹ̀ ọ́ tí mi náà bá dẹ̀ kú sí ọkọ̀ wẹ̀ ó yẹ kọ́kọ́ lè wẹ̀ yàwó tó bá kú yàwó náà dẹ̀ lè wọkọ̀ tó bá láyà tó mímọ́ olóbìn olóbìn àwa níwẹ̀ ẹni tó ṣe pé tọ́lá kó àárí òwò ẹ̀ àbí ẹni tó ṣe pé kíní kan ìrọ ìrọ má tó bẹ́ẹ̀ ni tẹ̀lẹ̀kẹ́rẹ́ tẹ̀lẹ̀ ńjọ́ kan bá ní à ẹ ìbọn ọmọ ẹ̀gbọ́n ìyá mi ìrọ àpá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kì í jẹ́ kí bàbá àtọmọ ọkọ má lálà ó dà pẹ̀lú ògùn ọlọ́run ẹni tí ọba wọ ẹjẹ́ náà bá rí pẹ̀lú ògùn ọlọ́run nínú àwọn obìnrin tó bá wọlé sí àákọ́ yóò dìrì rẹ̀ àyè máa lọ ọwọ́ ẹ̀kú obìnrin tí ọ̀kàn ọ̀ sí èsì àwọ̀ ẹ̀ gbọ́dọ̀ lọ bá wọn wẹ̀ ọ́ dáadáa lèèyàn sọ fóun fẹ́ lọ sí ṣùgbọ́n èèyàn bọ̀ tí ọba padà wọ̀ báyìí ọkọ̀ pẹ̀lẹ́sẹ̀ ni. lóòótọ́ bàbá fẹ́ wẹ̀ kú kí n ṣe fún àmà ìjàrádà rẹ̀ bá bọ̀ sọ́lá rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ táwọn èèyàn tún ní nìyẹn. kódà ọba dá odi. ọ̀sọ́ kápásọ sí lára kò sí ìwọ mi láwọn ọkùnrin sóbìnrin lára gbàtà bá ti fún dípò bá kẹ nígbà tá a wà á rẹ ní kẹ̀kẹ́ ńkọ́ nígbà mi a lè ráwọn obìnrin wa tó máa tàjì owó òfin bíi tóun bá dóun báyìí òun mọ àbí ilé òní sùn ní òfin lọ àwọn ní àwọn tàjì àtọ́fún ayé pé inú sẹ́sì yẹn lè máa ṣe tí ó gbowó lórí ẹ̀ wẹ̀kúwẹ̀kú bẹ́ẹ̀ láìsí rẹ̀ ń tó kéde rẹ̀ fún wọn máa wẹ̀ bìtì. ìmọ̀ràn ahmed rahimahullah ta'ala inú mọ́tí àbí wọn mílẹ̀ lọ́kọ̀ọ́kọ́ kele mọ̀tàálì kọ́ ti fi tẹ́ríkà nínú àwọn ẹ̀tọ́ tó níbaṣepọ̀ pẹ̀lú dúkìá àbùkù bá fi ilẹ̀ ń mọ́ mìnì ọjọ́lá ti sẹ́ sẹ́ẹ̀l ẹni ọ̀fẹ́ wẹ̀kú tọ́sọ fóun sá ọ̀hún ọ̀sá ọ̀hún ọ̀sá gbowó ni sá káyọ́ nínú kí òkú káfí sanwó tí wọ́n fi wẹ̀. wàhálà ẹni ọ̀fẹ́ gbẹ́ kòtò báyà àwọn haúsá la fẹ́ lọ ké sí. sásàlẹ̀ ìfọ̀n pé láàdí la fẹ́ ọ èló lẹ́ gbà five thousand káyọ́ nínú dúkìá òkú. bákan náà wọ kẹta afọ tá a fi sí tí ó sọ ọ asọ tó gidi láàlá ìfẹ́ alẹ́ nílé.

àìwá àbá ọmọ òun lè rẹ́ tí ó gbà fún un lọ́dọ̀ o bọ́là náà ní kúyọ jẹ ó sì wí gbólóhùn yìí títí fá ọlá kéré gbà ní bàbá wà ní òbí gbogbo àwọn bàbá àwọn bọ̀dá wọn bàbá ọjọ́ ni ṣé ọ̀la ni sí àbí ọ̀la yìí náà ni ṣùgbọ́n tí ọ̀bá wa padà yá mọ́ ẹ bá nìkan lọ́dọ̀ yìí kìí sàdìkú kódà ọlọ́jọ́ tó pẹ́ kó lórí gbókù tẹlifí bá gbọ́rọ̀ wípé àlọ́ tọ́jú aṣọ pamọ́ ni. máa jẹ́ ọmọ o wọ́n máa jẹ́ ọmọ o. aṣọ ọ̀pá méjìlá wọn gbé kalẹ̀ ní òdìdí ó ní àyíká lè yá sílẹ̀ ni ní lọ́la yìí. kò fi sì rà pamọ́ báyẹn ní <laughs> ومن لم يمت بالسيف مات بغيره تنوعت الأسباب والموت واحد ẹni tí wọn bá fi dàpá yóò sì kú pẹ̀lú nǹkan mi ọ̀nà tí yẹn máa ń gbà kú jóríṣiríṣi ni ó kú náà ń rìn ẹnìkan rìn ọ ní ásídẹ́ǹtì ó sì wà nínú kádà ẹ̀kọ́ náà tí wọ́n gbà lọ wọn èdè ìbími tẹ́lómi ti ń sisi ọ̀ ọ̀ lásídẹ́ǹtì kódà èyí tó tó yà mí lẹ́nu bàbá kẹsẹ̀ kú ní kíní bàbá bàbá ẹbẹ ẹbẹ dí àbíkí náà bàbá yẹn náà bàbá ọlọ́kọ̀ láì fẹ́ yìí bàbá ọ̀sẹ̀ kù ni bóyá wọ́n sì bá wa ti fi ti ọkọ̀ èkó yìí náà wọ́n sì nẹ́ ilé rò kọ́ láti dẹ́sì débi kó kú njọ́jọ́ padà kú ó kú lé okùn kẹ́ ní ìṣèpẹ̀ lọ́rọ̀ ọ̀kọ́ dà o ẹ̀wọ̀n aṣọ tẹ́nìkan gbé fún aṣọ gọ́gọ́ ó tẹ́nìkan gbé fún anabi sọlọ́wà sọlá mo fẹ́ fi díẹ̀ múlẹ̀ kó lè tọ́jú aṣọ pamọ́ torí máa ń dá wàhálà ju alọ́run gbà mí òkú mi lè ṣẹlẹ̀ lálẹ́ báwa gbókù lẹ̀ ìdílẹ̀ mọ́ ni tọ́tọ́ bá jẹ́ mú mi ní ọmọ afẹ́fẹ́ lọ gbé mi bá dáadáa mí ìsìn lọ́la mọ̀ dáadáa kílẹ̀ ní ìfàṣẹ láàrin yín ẹ jẹ́ lọ jèrè dáadáa mí tó bá jẹ́ ìdójì kejì òun náà máa sọ wípé gbé sáàrin yín ẹ̀kẹ́ rí kíláwá ni kó sùn sí dàárọ̀ pèsè yẹn bá wà lẹ̀ ẹnìkan bu ànábì ní sọlọlọ àtọlá aṣọ tó mú fúnra rẹ̀ bí àwọn aṣọ gbogbo yẹn bí àwọn aṣọ tá a lè fi mọ̀ sí lọ́dọ̀ wa bíbá yìí àbí tẹ́rù wọ́n fún ànábì lásán ní gbàrà báyìí bá ànábì ti wọ̀ jáde yẹn sọlọlọ àtọlá bárakùnrin kan lójú táyé lọ́wọ́ wa bá ànábì pé bùnmi lásán ah! gbogbo àwọn sàhábà bá dànù gbogbo irú àtẹwé yẹn ò lè náà aṣọ tí wọn gun ànẹbí láìpẹ́ yìí wọn sì tètè wọ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹni yẹn fún ló ń kó lé lọlọwọ tó o ti mọ kó jíjẹ Ọlọ́run bá ní ìdí aṣọ yìí ni wọn tún dé ní ìṣòro béèrè kó sì mọ fánẹbí níyì kì í sọ pé là ó dẹ̀ nìkan yìí ànẹbí títí ó lànà ẹbí sọ pé là kí ni ìtumọ̀ rẹ̀ rárá kò sí ànẹbí ò kì í wí. títí yẹn ọba tiẹ̀ kẹ́ ńlá lọ́dọ̀ ànẹ́bí òun náà ní àtà máa ń rí yẹn ìlọ̀lọ̀ òun ní jáde lẹ́nu ànẹ́bí. ṣùgbọ́n pé mo pé ò ní kò sí kéwù. tí mo mọ̀ pé bá nẹ́bí ṣe rí ni ó yé fún yí ọkùnrin yìí ní bẹ́ẹ̀ ni. wọ́n ní ẹ má ẹ má jà ọ́ ó kú ní sùúrù fún mo béèrè yìí ìsàdédé béèrè rẹ mo fẹ́ kó tí mo fi sinmi tí mo bá fún mi. ọ̀kẹ́ náà wọn làwọn ẹni yẹn wọn rí pásọ yẹn ní ọfíìsì nígbà yẹn ó kẹ́ ẹ pé lè pa wọn gbogbo tí a lọ òun náà nìyí pé wẹ̀kúwẹ̀kú lè gbowó àti wípé nínú àwọn tó ní ṣe òun náà ètò níbi owó ẹni tó gbowó. wọn yẹ kó wà láàlẹ́ mi eléyìí ni dájú ká sọ fún afẹ́sẹ̀ fìdáwò fún lọ wọn owó ní dájú wọn fìdáwò lọ nígbà pé tó kọ ọmọdé ni ọba jókòó ọmọdé three thousand ni ọba jókòó àgbà five thousand ẹnu sẹ̀rẹ̀ lọ́wọ́ ọba àjókù jẹta ọba jẹ òkú àná wọn sì níbi ó sì máa dáwó lé àwọn òkú mi kò sílẹ̀ àtàwọn tó máa gbẹ́ gòtò káyọ̀ nínú dúkìá o àwọn tó tún máa gbé séjì ká ẹ̀fẹ́ náà kọ́lẹ̀ fi ṣe fagbánu àfọmọ́fọwọ́ ọ̀tàlá tí wọ́n sọ lé ọkọ̀ ọdún mẹ́wàá tí wọ́n jáde láyé wọ́n sọ pé táwọn bíi ti lọ fẹ́ràn ẹ gbógun àwọn séjì ká o ẹ gbọ́dọ̀ gún nǹkan àwọn retí bídíà ẹ má gbá àwọn sínú ọkọ̀ bídíà ni o àdádálẹ̀ àwọn aláìlẹ́sìn àwọn bàkàtà bí ni o ó sì fa súnà rẹ o torí kò tá a bá gbé séjì ká tàbí wàá gbé títí dé bòjì mùsàkírò nílẹ̀ àṣẹ ọ a máa rí àwa náà létí pé ẹni tí wọ́n gbé sínú pákó tí ò mìíràn jìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfijọ máa rìn lọ nẹbí yìí yóò tẹ́lẹ̀ sáwà náà jọ ju ká gbá ṣe pápá bàbá àti máa ń sìn yẹn lọ ó kú báyìí kàláàsì àgbèsínà kàláàsì ṣẹ́jú kan àti dé tẹ. aláàṣẹ gbẹ́ kóòtù kí ní ká kírun jẹ́jú méjì agbègbè ẹ̀ sálù kóòtù máa kódà ẹlòmíì ọ̀dùn máa lọ ọkọ̀ jó yẹn tó bá ti kó òun ti lọ jẹ nìyẹn. àtijọ́ ń ṣe tẹlẹ àwọn tó máa tó máa gbé òkú séjì ká bí mo ti lọ òun náà ní wípé a afẹ́kàṣe láìsí ní máa wádìí wípé kí ni hikima tó wà níbẹ̀ ẹni tí ọba gba òkú sílẹ̀ tí ọba kò tó kọ́ má sùn rẹ̀ lọ́jọ́mọ́ tó wà ní a ti gbọ́dọ̀ máa sọ pé kí lọ́gbọ́n tó wà níbẹ̀ nígbà tá a ti fi kánàdì kọ́ fẹ̀ kẹ́lù kì í fi gbogbo nǹkan tó la lè rí ọgbọ́n rẹ̀ ẹ̀sìn òun náà ní wípé á sì gbà dáadáa lórí ẹ̀. fún ilé yẹn jẹ́ ọ̀rọ̀ kẹfà nínú ààyè sábàtúntò látún kò sí kí ni o kò sì sunkún. báyìí á wà á tún lọ sí báàbù mi. eléyìí fẹ́ sọ nípa ìráyésá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam nípa bóun ni ìtẹ́ tànàbí fi ń sùn sí rí fún dáa tọ́jú gbogbo àwọn ẹkún yẹn ni pé ẹkún tí bá ti ń yàtọ̀ sílé yìí bí kéèyàn máa sunkún oúnjẹ ó fẹ́ tó sì sí ń bẹ̀. obìnrin ebi ń pa nínú ọmọ àrí káàkiri ayé kò sì sí dáadáa lára obìnrin tí máa ń nílẹ̀ kí. yọ máa rojọ́ ọkọ ẹ̀ kí ìyá ń jẹ òun ebi ń pa òun o ẹjọ́ ẹjọ́ tó fi ìní ọmọ àròkí láyé rẹ̀ nìyí. ọkọ bá àti gbogbo dáadáa yìí hàn ẹwọ ìyàwó nàbí ọláyé ismail alayhi salam ariwo tó tọpa nìyẹn

bí ẹkún ń kírun bẹ̀rù ọlọ́run bá mú bẹ́ẹ̀ bí ẹkún wọn kíkọ àánì fún ṣùgbọ́n ọjà bàjẹ́ ẹ̀ẹ́kẹ́ mọ́sẹ̀ rí rí o torí mi náà ẹsẹ̀ lọ́ọ́ bá wọn kiri ní ọmọ òfin máa ń rí bẹ́ẹ̀ wọ́n ní lẹ́jọ́ sọ́ọ̀rọ̀ ẹnìkan ẹ̀jẹ̀ mọ̀ bá a ti máa ń lọ kí àwọn èèyàn kótó ẹ̀kọ́ àná o àbá ọ̀kà lọ́ọ̀ mọ́ wá béèrè tètò. tí nke míì tún ṣẹlẹ̀ ní àbí sọ́ọ̀fù sọ́ọ̀fù tó jóná yẹn náà ni báwọn yẹn ń wọlé bẹ́ẹ̀ ni wọ́n ń jáde ẹ̀kọ́ àná ọlọ́run o kìíní kan bí kéèyàn máa wá irú ẹni nì àìníye irun ló ti ìjàmbá ọ̀rẹ́ nìkan bá a dárò nínú bàbá ọ̀rọ̀ ọ̀tá sọ fúnra yìí pa àmọ ewu tó wà níbi káàkiri níjàmbá pápá jùlọ ìṣá rẹ àbá lọ bá máa rákòrò àti wọn sọ fún ẹ máa rí mìrìmà táàní yẹn máa rí àbá lọ kùsùn mọ lọ kùsùn bàbá yìí náà báyìí pé ní wọn máa ń sọ fún wa yìí pé tọ́ bá ti bẹ́ẹ̀ náà làwọn sì ń yẹn náà hẹ̀ sí wa ni. ọ̀dà ọ̀bá tẹ́tẹ́ nìkan tí wọ́n máa ṣáájú wa bẹ gbogbo àwọn tí ó lórí. wọn wá báyẹn dárò yìí fẹ́ sì bọ́ fún mọ́ wọ́n ń bá dárò lórí ayé kan nǹkan kan bọ́ fún ná ayé. ṣé yóò ti ṣe ìsáàbù rẹ̀ bí bá gbogbo wà fún tẹ́lẹ̀. ẹ kó dáná bí sùn ni o sallallahu alaihi wasallam bí kókùkù bí wọn kà fà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì sọ sọkúsọ ń bẹ ẹkún payọ Ọlọ́run obìnrin pé bọba ti yàtọ̀ sílé yẹn tá a bá máa ń sunkún bẹ́ẹ̀ bí ẹni tí ń sunkún aṣọ ẹlòmíín kò lè sorí kọ ìléyà ní bọ ẹ wọn ti jẹ ah, eh, yóò sì ju báyìí omi ọba máa jò pòròpò ah, kí ló dé tọ́jà ẹ eh, àtọ̀tún yìí àtọ̀tún wọn wọ̀ mo tẹ̀ wá ti wá ara sọ nísìnyí láàrin ìgbà tí ń sun yóò bá tún bá fún mo tẹ̀ wá ti ra sọ ní ìsọdún kẹta ni ìwọ pẹ̀lẹ́ so àwọn alòsùnfà ṣé wọn ò lóore jù ọ lọ àwọn àbáwọ àbúláyé wọn wà sọ́ọ́ di wọn tó tún máa gba sádákà ìyàwó wọn ẹlòmíín ní ìdí ọba sáájú àti ọlọ́run má jó bí olówó jù mí lọ láéláé eléyìí nígbà ọlọ́run ọba fowó mọ́ òun làdó àti ẹ tó ń ṣe nù níbi Zainab yàwó àdúlá ibùdó náà tó di lówó fẹ́ẹ́ ṣe sàárà ń jè ló ọwọ́ aṣọ fáwa àfáwa Bilal radiyallahu ta'ala anhu wípé má dáa kọ̀ wọ́n fàlẹ́bí fún un wá béèrè béèrè sákẹ́gbọ́ béèrè yìí pé tíyẹn lè ṣe sàárà kọ̀kọ́ rẹ̀ mo ti mọ fẹ́ kọ́ lọ béèrè nìyẹn. ìgbà táwọn àbílá lọ dọdọ oṣù aláwọ̀ sọlọ́mọ ayọ̀ sọlá ọba ní Zainab ní ìdí ẹ̀ o ìbéèrè báyìí gàgà lónìí wọn. àníbi ni ayé sàyà ni ìwo nínú àwọn sẹ́nẹ̀bù wá pọ̀ ọ́ ìwo nínú wọn àdírí yẹn sábẹ̀ padà tó náà ni kò sì jẹ́ parọ́ tó ń bí ọlọ́run ló lè padà jẹ́wọ́ ní ìdí pẹ́tọ̀ ìyàwó àbẹ̀lẹ̀ wọn ti wọ́n ti rẹ̀. àníbi ni kò sì sàrà àkọ́kọ́ rẹ̀. bàjẹ́ wà ń sunkún ọ̀wọ́ sọ àwọn ilé ìdí máa ń wọ́ sọ àdéhùn kí musa bùkún náà hàn náà àwọn olùfẹ́ fíìrì fìlì ọmọ olówó fún mi wọ́n ní dúkìá tó ráyè ṣe wọn máa ń pè lákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ sí ẹ̀ àmbásádọ̀ kan yẹn tí wọ́n rẹ́ jáde nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà tí ó jáde láyé ńkọ́ aṣọ ewúro kan tí wọ́n rí tán máa fi sí ọmọ olówó fa ọmọ tó nírìn aṣọ ewúro kan tó fẹ́ fi sí báyìí wọ́n máa fi borí báyìí ẹsẹ̀ ayọ̀ ọ̀tà ńgbè òkú tán tí wọ́n bá fi bẹ̀ẹ̀sẹ̀ báyìí ojú tí ì níbi kó wọ́n tẹ̀sùn lè fowó dọ́fẹ́ ẹja lọ́wọ́ la sọ. tọ́ba bẹ̀sẹ̀ orí máa yọ ọ̀tá ọyẹ báyìí òjijì ọlọ́run ní ẹja ẹsẹ̀kẹ̀rọ̀ sí ẹja kókó sí ọba bìbò ẹ̀rí ọ̀nà wọn ní àfàwà ọ̀jọ̀ àti ọ̀bùnà àwọn ọ̀jọ̀ ńlá ọ̀tá láàdì níbi sọ wípé ah, àwọn mọ́tò àbúrò wọn mẹ́rin wọ́n ti sẹ́wọ̀n ọ̀jẹ́ wọn ti lọ. àtàwọn òbí bẹ́ẹ̀ tíì àwọn wá ṣe wàhálà nínú ẹ̀sìn báyìí ṣé kìí ṣe láàrin láti rí láyé jù pẹ̀lú gbàdùn dáǹkẹ́ yìí ó dà wọ́n láàbá àwọn afẹ́sẹ̀ lóúnjọ yẹn ni ó ti gbóúnjẹ wájú báyìí ó ṣe pàtì mi pẹ̀lẹ́kùn ó wà pàtì yẹn òfin pé ẹkún kan ni òun oúnjẹ àbí nẹbí ni ibi kan irú àwọn ẹkún gidi nìyẹn. wọn bá dọdọ ọtán náà àwọn sọhábà wọn máa ń dáko àbọ àyùbọ làbúrárì wọn gbogbo àwọn oríṣi fún wọn bó sóró ni gbogbo ẹ dàbí tó tútù gbígbẹ gbogbo àtẹrẹ tó lọra dáadáa a ànábi dáwọlé ó mu wàrà dé ọdún yìí a a ibi ló ti fà wá kà àti débi báyìí láti wá yó báyìí àti rẹ̀ ń gbẹ báyìí ee làkúṣe alónẹyà ọmọ ìdìnnà nìyẹn wọ́n máa bí léèrè níjọ́ yẹn jọ́ sí dàrọ̀ ẹ̀yà wọn nípa àwọn ọ̀dẹ́rà yìí mélòó lẹ́nu mi ti rẹ́ ẹlòmíì ọmọ àwòkọ́ bí ṣe ń dùn lọ ìyá ọmọ àtọ̀ ni wọ́n sì ní àpadà sí olówó òun ní ọ̀gá àpadà sí tálíkà ọlọ́run lè yí wò ó sì já sí wípé ẹkún tá a máa kú kódà bí bá ń dùn gan lọ yẹ kẹ́kún yẹn pọ̀ òkèlè ti ń dùn yìí sí òní padà kóró torí tí ọba dùn bí ọba ti ti kó láyé ọ̀sẹ̀ ń kódò lè kọ́lá àwọn kan sọ pé ilé yẹn kó gbójú ọdún ọkọ ọwọ́ ẹlọ́dún sí olúwa ẹ èwo ni tọ́lọ́run bẹ́ lọ́lọ́run bá dín ní ológójú ọdún méjì sí nǹkan eléyìí ò túmọ̀ bọ́ bá ti ṣe pé kò nílò ìjọ ọdún márùn lọ bá ṣe ìrírí pẹ́ ní títí ọdún nígbà ọlọ́run fẹ́ pèsè fún ló fi já sí pé ìgbà tí bá ń dùn yẹn eléyìí yẹn gẹ́gẹ́ gbọ́dọ̀ máa lójú yẹn ọlọ́run ọba àlejò aláfọ́sà ló wa tó nípa bẹ́ẹ̀ àwọn súnà yìí ká di ìmọ́lẹ̀ nǹkan wá wá nípa bó ni ìfẹ́ òtítọ́ ọlọ́run ọba lè rí ibùsùn rẹ̀ ìyá ńlá wa àyìnṣà wọ́n jẹ́ lọ́wọ́ sára àná wọ́n mẹ́gbà wá wá nípa òtítọ́ ọlọ́run. إنما كان فراش رسول الله صلى الله عليه وسلم الذي ينام عليه من عدم أشوق لي ìyẹn lọ́wọ́ àyìnṣá orí ọkọ rẹ̀ dáadáa. wọ́n ní ìnana wọ́n ti ọ̀fẹ́ ti kọ́sùrù rẹ̀ nípa ọ̀rọ̀ tó ń sọ yìí ó rí bẹ́ẹ̀. ìtẹ́hun sí ọlọ́run ọba tí ń sùn lé lórí mi ni ádámi wọ́n ṣe látara awọ awọ tí wọ́n pọ́n àbí àtìlẹ́sùn pèlè yìí tí wọ́n pọ́n ká lè fa ọ̀sùn nù wa mọ́sìn aṣèwòrò lẹ́yìn ìwù tó wá kó sínú awọ yẹn òun náà léwé ẹnì pàtó bẹ́ẹ̀ ń jè ló pé bíi fóòmù tá a bá ń jè lónìí táwọn ọmọ là máa ń tàkùn wá rẹ̀ ìbílò ni èmi náà fi sùn pẹ́ dáadáa kó tó di pé mo ṣe ń jẹ ẹ pé gbogbo lójoojúmọ́ lẹ gbogbo ọjọ́ sílẹ̀ bá ti mọ́ báyìí lọ́ọ́ máa gbáyé pẹ̀lú abẹ́rẹ́ torí kókò gbígbẹ ní bẹ́ẹ̀ wọ́n wá rìn aṣọ wáìtì sí àbí kí wọ́n rìn ẹ̀ẹ́kọ̀sí wọ́ọ̀lù ẹ̀ẹ́kọ̀sí wọ́ọ̀lù wọn á kó sí wọ́n tún kó kókò yẹn fún eruku ọmọ àgbọ̀n bẹ̀ báyìí ní koríko òun náà wọ́n fi ń ti sínú gbà ẹ̀rí wọ́n wá ní ìpè òjíṣẹ́ ọlọ́run ọba awọ tí máa ń sùn lé lórí aṣèwòwò lè é ṣé ètò ohun tí wọ́n kó sínú rẹ̀ òun náà ní kí ni ewé. لا حول ولا قوة illa lọ́kàn náà àwọn àbá wa ti sọ wípé nínú àwọn nǹkan tó lè ràn yẹn lọ́wọ́ títí títí táwọn sọ̀rọ̀ lọ́wọ́ yìí téèyàn ó fi gbádùn tàájú yóò fi rí tàájú dìde òun ni kéèyàn máa kú lórí fóònù táwọn yìí. tó tó kéèyàn bá tún kó dàbí ọ̀rẹ́ ti rẹ̀ lórí kókó olùkọ́lẹ̀ ni torí oorun ni ò ní rọrùn débi pé jíjí ni kódà kẹmẹkẹmẹ ni ó jẹ fífọ ọba fi lù báyìí tó tó máa ń bi dé yẹn yíra kó yàrá ń dùn mí kò ṣe rọtọ rọtọ rọtọ tí máa ń ṣe ní kàlá ìyẹn ti bẹ̀rẹ̀ nẹfìlà tí wọn máa ṣe fọlọ bí sẹ òjijì Ọlọ́run ọba ti rí mi. nígbà yẹn làwọn kan wà bẹ̀rẹ̀ kátikáti wàhálẹ́kùn táwọn tó lọ́ọ́ bá káàdùn. wọ́n ní láti bí ìbáwọ́ wáyé lásìkò yìí. kódà tìmùtìmù tó jó ní rúlà mẹ́ta ni ó lò gbogbo nǹkan ọ̀rọ̀ ní nǹkan yòròyòrò ń bẹ lásìkò ìgbà yẹn náà sallallahu alayhi wa nígbà wọn bá sọ̀rọ̀ wọn ni òkòtò yín tẹ tó pé ní kò sówó lọ́wọ́ ànẹ́bí ń gbà yẹn. kọ́sàmù sí káàdà kì í ṣe pa ìrówó rà àwọn èèyàn tó gbowó lẹ̀ wọ́n yí ká nẹ́bí sallallahu alaihi wasallam àti wípé àwùjọ islam táwọn ló ń gbà yẹn kí yẹn tó dẹni tó lówó mọ̀ sẹ́ni tí ò lówó ó jìnà sọ́nà àwọn tó lówó ti gbéra wọn kalẹ̀ báyìí pé ìyàwó ní ìjà wọn tí ò ní. ní ipa ní bíi èyí tó wá wà nílà ní ipa lè dá sọ wọlé àníbẹ̀ wà ní dáwọ́lé àìrọ́ ah, kódà wọ́n fẹ́ máa dáwọ́lé lójoojúmọ́ owó kọ wa sallallahu alayhi wa sallam láti àwọn àgbàkó sùn kò sí ń bẹ níbi ìbẹ́sí ló gbé ìbẹ́rẹ́ àfọ́mí sọ́kọ̀ sí ti ìdè ń gbà ní ìfẹ́ sọ fáwọn ẹbí òróró ọkọ̀ ẹ̀ẹ́dì à ah, tó máa fi bí wọ́n àsìkò yìí ni kódà ó má jì pé tó tún jù bẹ́ẹ̀ lọ ló ń tẹ ọlọ́bẹ̀ ni tíṣẹ̀rí ọba ti kí ni òtún ọba ti tako anábì máa lò sallallahu alayhi wa so ká má gbàtẹ̀ jẹ́gẹ́ òsín bẹ́ńtà kì í sọ̀sìn kankan bẹ́ńtà. mohawkins ọba mọ́sárì nígbà wọn mú dáwà islam dé sí gbọ́ rẹ̀ ó lóun ò lè gbà pa ọ̀sùn lóun gbà kó tọ́ ní sọ ọ̀dà òfin ni ẹ̀sìn ni gbogbo àwọn nǹkan ni anábì sì yọ gbogbo wọlé ọgbà nǹkan ń jẹ́ ẹ̀rọ ń pè ẹ̀rí fújìtì ọlọ́wọ́n ọba ọba ní gan wá làbọ̀ níbi dàgbọ́ pé wọ́n rán wá lo mi ń bá hàn mí nà sí hi àrọ́ ha òkè tó ga kìkì dá

isosi í sòsì àìní òun ni mò ń páyà lórí ẹ̀yìn àlùmọ̀ mi alhamdulillah ìsẹ́yìn wa igi ẹgbẹ́ wà sí. mo ń sọ fẹ́ nìkan pé tó ẹ̀ ìyá lọ kọ́ sí ni ah, ẹnu wọn kò ní gbogbo wa là ń àwọn tó tó kéèrè wọ́n ń gbogbo ẹ̀ wọ́n ń ni ẹ̀ẹ́dì tí wọ́n ti Ah, mo bá sáré dákẹ́. àdìgbò sálá sọ wípé mọ̀lẹ́fàkìrò àṣà alẹ́ ìkù kò kí n tó sì mọ̀ ń páyà fún yín pálí o mọ̀ yọ ọ́ta alága àyọ̀rọ̀ kì í sọ̀rọ̀ eléyìí. ṣùgbọ́n <laughs> ìhun tẹ́rù ń bà mí fún wọn ni pé tí wọ́n bí lọ tẹ́ ọ lálẹ̀ fún yín ni wọ́n ti tẹ́lẹ̀ fáwọn tó ṣáájú yìí ìní àlẹ́ lè kíta. òkùnkùn tẹ̀lé kẹ́mọ̀ yẹ́tẹ̀nà ẹ̀sàkúrà sẹ́yìn náà wàá padà máa ṣe ní òṣùwọ́ ìwò òtúní níbi ọ̀rọ̀ afẹ́ jọ afẹ́ káyé jọ. ilé yẹn lẹ̀rù ń bà mí fún ẹ wàá rí kọ́rọ̀ tó rí bẹ́ẹ̀ bá jẹ báyìí ti ń yóò wà ní. náà yìí pé tọ́mà wa góòlù á wá kejì. ọ̀hún á ti ń yẹpẹ. tànàfù ìlà arzak láàfin ẹ̀ẹ́l láàfin dìín. ànábì ni mo ti ń tàwọn láyà ni. èèyàn ní orí pé lágbájá á ń máa ń gòkè bí ìmọ̀ ẹ̀sìn jẹ́ kémi ní òfin jẹ. ìjọ sẹ́ni yìí máa tó fẹ́ lé o àti sọdọ ọjà ọjà pátápátá ẹsẹ ló fún lèmi ń gà ní ọba àpò ni kò sí tàní ẹkú fún yẹn tàní ẹkú tó ni ìdúkìá agbẹjà ní ìlú náà fẹ ni. sára ni ìtẹ́lómi ọ̀gá ẹ̀kọ́ sí nìyẹn sára ni ni mo fi ń ni kọ́ di pé ẹ máa wá sí mi nípa bẹ́ẹ̀ níbi tá a ti lọ òun ni wípé ìfẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba awọ ni ó nírun lára àbí ìfẹ́ ò lára wọ́n wá ṣe pé wọ́n ká sínú awọ yẹn òun náà ní koríko ìwé ẹ̀rí kọ́ fẹ́ jọ èbó táwọn eléèbó máa ń sọ ajá sí fáwọn wọn ti gbé àwọn ti gbé líìfù kódà wọn fàágùn bí kí ó ṣe fàágùn nínú ìwé náà ní àrí. ọ̀yà afọwọ́n ajá farukun Muhammad na àdéhùn yẹn ọ̀pọ̀ náà ọ̀yà. kọ́lá tó ilẹ̀ tí a àyíṣà máa ká lè fẹ́ràn oṣù ọ̀fun ilé ìfúnnú bá wà lọ́wọ́ sẹ́ńtà ìdá ìsí kọ́lá ìyẹn ajẹ́ni ọ̀ṣùwòrò mi rí. bẹ́ẹ̀ ká tiẹ̀ ní hadith ilé ìdọ̀ àyẹ̀kù jiddan Ja'far ibn Muhammad àná àbí ó ní wọ́n bí ìyá aláwọ̀ àyíṣà gbígbó ànábi wa ni mi ni ádámì aṣèwò mi lé ọjọ́ orí ìtọ̀ òun yẹn gbóhùn lẹ́ ń tiẹ̀ ọ̀yà. نثنيه نثنيه ثمانيتين كلام عليه فلما كان ذات ليلة قالت لو ثنيته أربع ثنيات لكان أرضى له وثنيناه له بأربع قريات فلما أصبح قال ما طردتموني ليلة قالت كنا وفراشك إلا أنا ثنيناه بأربع قريات كنا وأرضى لك قال ارجوه لحالتي الأولى فإنه منع منعتني وطاعته صلاتي ليلة. wọ́n ní wa bí ìyá aláwa Aisha radiyallahu ta'ala anha wọ́n bí léèrè kíkẹ́ bò ní ibùsùn jíjẹ́ ọlọ́run ọba ti rí àwọn àtọ́kù mi ní ẹ̀dẹ́mí àní láti di awọ ẹni tó ti pé aṣèwò omi lè ẹ̀rí ìwọ̀n tí ká tí kó sínú léwé bóyá nítorí yẹn ti fẹ́ yàtọ̀ síra wọn làdísì yẹn ti dọ̀rin ẹ̀rí pé léyìí jọ yìí ta ìyókù yẹn lọ kí tó wá di léèrè ìtẹ́ òjíṣẹ́ ọlọ́run bá ti rí nílé rẹ̀ ọwá ní mishan wọ́n ní tùmọ̀ mishan òun náà ni pé aṣọ tó rí wúruwúru tí ò smooth òun ni ẹ́ tó ṣe pé wọ́n ṣe láti bí irun ẹran nẹ̀tìníhì tẹ̀ní ìyàtẹ̀ yìí ọ̀yà náà mà àlẹ́ ọ̀là àkà aṣọ náà méjì ànẹ́sọ̀sọ́ láyọ̀ àsùn níbẹ̀ ẹ́ àlọ́ mọ́tẹ́lẹ̀ ànẹ́bì máa sùn níbẹ̀. ó ní falamma kana zata layla ó nígbà tó wá di lóru kan ó ní mo wá sọ yìí pé tó bá rí pa kákínní ìsọ̀nà mẹ́rin nǹkan kọ̀bá sì tún rọ̀ yẹn ni pé kọ̀bá sì tìmùtìmù dáadáa kó fáànù sọ̀sẹ̀lẹ̀ wọ́n ní pọ̀sánà iná ìhùlẹ̀ òbí sàníyà là wá ká mẹ́rin ẹ mọ̀ bí kéèyàn máa ká sọjọ́ lẹ́ẹ̀kejì ní ẹ̀kẹta ẹ̀kẹrin wọ́n nígbà ọwọ́ sọ wípé mọ́ farasitomu ní tí ẹ tẹ́tẹ̀ fún mi ni láyìlá lóru yìí tẹ́ tẹ́tẹ̀ kankan fún mi ni àgbo ọ̀là wa sọ wípé ìtẹ́rẹ̀ náà ni ọkàn ìjáde yípa ká ìtẹ́ yẹn ní kíni o ẹ̀ẹ̀mẹ́rin nítorí kó fi lè ṣe tìmùtìmù fún ọ wọn lànà bí wàá fẹ́ pé ròdúhò lè ha láti hìlì hùlà ẹ dá padà sí ìṣesí rẹ Eh, alákọ̀ọ́kọ́. Ah, wọ́n lànà ibi sọ wípé nítorí pé bẹ́ẹ̀ ṣe kájọ́ kájọ́ yẹn mọ́ni àtìní wípọ̀ àtòhù sọ̀lá àti láìlà ọkọ̀ fún mi bó ti rí yẹn ọkọ̀ fún mi láti ṣe kíni o láti kírun lóru. ẹ̀rì pa sọ fún wa yìí pé tí ọ̀nà bó tí ìtẹ́ tó bá wà ní tìmùtìmù èyí tó súnmọ́ náà ni pé oorun ò ní fẹ́ rọrùn àbí oorun ọ̀fẹ́ rọrùn púpọ̀ jù àti dìde fún nẹ́fìlà máa fẹ́ sòrò lọ́pọ̀lọpọ̀ ọ̀gá àfi tọ́lọ́run bá fẹ́ lókun irú àwọn fóòmù sí i tó ń ṣe yẹn tọ́mọ máa ga dága tí wọ́n tún ti fi rin sí lórí pé téèyàn bá bọ́ bẹ̀ báyìí á sí yẹn báyìí á sí yẹn báyìí ni tọ́lọ́run bá fẹ́ lókun nìyẹn obìnrin rẹ ti pé tó àsìkò àsìkò ṣubú ìgẹ̀rẹ̀ yẹn ọ̀fẹ́ yìí tó eléyìí ní bá ní sọ ṣùgbọ́n kì í sòsìn ló súnmọ́ ló sànẹ́bì débẹ̀ ọwọ́ àánú lànà bẹ́ẹ̀ ni nítorí kí sẹ́ẹ̀sìn àti nẹ́fìlà kò lè rọrùn fún jíṣẹ́ ọlọ́run kì í péyàn lè lò láwọn ọgbà mí irú fóòmù téèyàn bá níyàn ṣùgbọ́n nínú kẹta àwọn afáà ti kà pé àwọn nǹkan tó lè jẹ́ kí tàájú rọrùn jù wọn ni kéèyàn sùn lẹ̀ ẹ̀yà bí orí ẹni àti nǹkan kan Allahu alam so àdùn báyìí nígbà tá a tún máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ ṣáàlọ́ àwọn tá a bá níbèrè. òun náà rẹ̀ tíráì bẹ́ẹ̀. ok inú nǹkan tá a rẹ ti yanjú òun ni pé gbígba òkú tí kòtò yẹn sóbìnrin nìkan ló jẹ́ náà bó ti yé tọ́lá ní bí ọ̀yẹn níjọ́ yẹn fọ́mọ òun ó mú nìkan ló ní ni wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún àtọkùnrin àtobìnrin tá a bá fẹ́ gbà sínú kòtò ẹni tí ó bá gbà sínú kòtò kò ní súnmọ́bìnrin rẹ̀ mọ́júmọ́ tọ́ bá fẹ́ tá a bá sún ní àgọ́ pé wọn ò rókù sí tí wọ́n bá yarí o wọn ò bá rìn yẹn ti yé ọ̀hún kó sànù wa. Thank you. Wa alaikum salaam wa rahmatullahi wa hmm. Ah, kò lè wẹ̀ wọ́n o. Èyí tí sẹ́lẹ̀ ayọ́lẹ̀ náà làwìn yẹn ọmọ bá rìn yẹn ti tọ́ bá jọ́ ọmọbìnrin wà òun ló lè wẹ obìnrin ẹgbẹ́ bẹ́tẹ́ ọkùnrin kò gbọ́dọ̀ dẹ́ o. kódà ẹnu àwọn àfọwọ́sùn kò sórí ọmọdé gan ó yẹ pé kò tí ì ní ṣáwà ó yẹ pé èèyàn lè rí ṣáwà lára ẹ̀ àwọn àfáà tún bẹ̀rẹ̀ ìlàfù lórí ẹ̀ èyí tó dáa jù ní káwọ́ obìnrin tá a bá ti róbìnrin á ah, ìyẹn gbọ́dọ̀ dẹ́ o ìyẹn gbọ́dọ̀ dẹ́ o kódà bá lọ rẹ́ ń ta àwọn obìnrin ta wọ́n á bá a wẹ̀ tó máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ pé ọ yẹ ẹbọ sọ́wọ́ ẹbọ sẹ́sẹ́ ẹbọ sápá mọ pé yẹn ní agbára náà wò náà wàhálà kìsàn àtìlá. àkọ́pẹ́ dandan ṣùgbọ́n. sẹ́ẹ̀rì kọ̀pẹ́ dẹ́dẹ́ ká sọ wípé àṣà àti ṣùgbọ́n ètò ọ̀dà jù kó ṣe wà nù súnẹ̀ tá à ń sọ wípé ẹ tètè lọ nítorí pé wọ́n jẹ́ pẹ́ ní ire dáadáa lẹ́ lọ gbé pàdé tó bá dẹ̀ jẹ́ ní ibi ara yín. òun ló fa ẹni tó máa ń tọ́jú mọ́sálásí àdéṣọ sẹ́lá nígbà tó jáde láyé àwọn sábẹ́ ti fi. ǹgbọ́ ọjọ́ àwa ń wò pé káwá darun mọ́ lójú kò mú tó àwa ti sìn ànábì ni a ah, ó ti jẹ́tẹ̀ wàá sọ fún mi wọ́n ní àwọn òpè ká má darun mọ́ lójú ni ànábì bá ní kán tọ́ka sàárè rẹ̀ fóun ànábì wàá fẹ́ lọ kírun sí sàárè rẹ̀ ànábì wàá sọ wípé sallallahu alaihi wasallam wípé sàárè yìí ó kún pẹ̀lú kùnkùn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú ohun tóun ké sí ọlọ́run ti fi tàn mọ́lẹ̀ sí báyìí èyí tó dáa jù náà ni pé tó kù bá kú dábàá ti rà àpèjọ ẹja kin lálẹ́ yẹn náà kérò pọ̀ kò sí láìsí ọ̀rọ̀ kan tún nìyẹn àwọn fẹ́ kérò pọ̀ ẹ mọ̀ pé hadith wáyé pé àwọn ẹni tí wọ́n bá ní tàwíìdì tí wọ́n sẹ́bọ sọ́lọ́wọ́n ọba wọ́n bá jẹ́ fọ́ọ̀tì ọlọ́wọ́n àforíjì òkú yẹn tí wọ́n bá wá sí pẹ̀fún. àwọn gbàrọ́gùdù ẹ́ táwọn fún wọn tọ́gọ́rùn tó di yéèzì kí wọ́n tọ́gọ́rùn àwọn gbàrọ́gùdù táwọn tọ́gọ́rùn ti wọn. sọ̀tà bá dé àríwá àmọ́ bóyá gbàrọ́gùdù mẹ́mẹ́ náà tó tún ti bá wọn jí yín òrò ó ti bá wọn mú kinní lásìkò yìí kọ̀ wọn fi ro tó gbóró àwọn èèyàn bẹ́ẹ̀ sì tún wà kò sí nǹkan bẹ́ẹ̀ yẹn ju pé ká ní sùúrù kérò fi pọ̀ kódà àwọn àfáà sọ pé kò dá ká máa túfọ̀ a lè túfọ̀ nítorí kérò pọ̀ ìtúfọ̀ tá a gbà lérò ni pé téèyàn wá lọ sórí rédíò ìyẹn lè lọ sókè ògùn rédíò ìgbẹ́tọ̀ àfáà alágbájá ó jáde láyé o gbogbo àwa mùsùlùmí ẹ̀já wa kírun sí wọn lọ́lágó báyìí ọ̀bá nìyẹn ti yé gbogbo eléyàn a lè ṣe àtòrí mímbàrí ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ táwọn àti dábàá ní lágbájá kan jáde láyé lórí mímbàrí nínú bídé àlàwọn ọlọ́wọ́n a sọ dago mẹ́rin kọjá o kọjá o sọ ká tètè sin ni abájọ láwọn yẹn kó ká sin lásìkò. ọ̀gá sábì girama rẹ̀ lè wọ́n dẹ̀ gbàtà àwọn tó jẹ́ wọ́n fi tó kún ìdí ọmọ wọn gbàtà àwọn ìdí wọn àwọn òpè ọmọ wọn bẹ́ẹ̀ jẹ́ di ọmọ ẹ̀dẹ̀ wà fún ẹ kí ni lọ. àti ah, ìrí nǹkan lè dúró lórí ẹ̀ àbẹ́ ti gẹ̀ẹ́sì ẹ̀rí ìtọ́ da jù ni pé ká wá àwọn obìnrin kódà bá lọ rẹ́ǹtì wọn bì kan alihamudulilayi ọlọ́run tẹ̀ ti sanú wá ń bì báyìí dáadáa ìyẹn ara ọmọ ìyá láwọn ẹlẹ́yà tí wọ́n á dúró tí wọ́n dẹ̀sí òburú kéèyàn wá nígbà tó pé wọn ò ní jálẹ̀ ìyẹn lè wà nítòsí ibẹ̀ láti máa ẹ̀wọ̀n lákèsì ìfẹ́ tó ọ̀ya ẹ̀wẹ̀. ṣé ọ̀ pé sẹ́lẹ̀ àdìsàn sálá lè bọ́ bẹ̀ kọ́ wẹ ọmọ rẹ̀ ṣùgbọ́n kọ́ wẹ̀ òun níṣẹ́ ń fún wọn lásọ gbogbo àwọn nǹkan yìí ó ti máa yé wa òun níṣẹ́ ń sọ pé tó ẹgbà sọ yìí ẹ lọ sí ilé ìsáwọ̀ tẹ́lẹ̀ ẹsẹ̀ báyìí anábì lè bọ́ bẹ̀ kọ́ wẹ̀ nǹkan rẹ̀ kọ́rọ̀ bá nìyẹn ti yé èyí dáa sí rákọ́ọ́lẹ̀ rẹ̀ náà ní ọkọ àtìyàwó yàtọ̀ sí báyà rákọ́ọ́lẹ̀ rẹ̀ wallahu alam.